إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم السلام هذا كفو بأ الله سبحانه وتعالى أترى صلاة فو ندوى محمد صلى الله عليه وسلم إكي الله الله الله kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ilé ń ṣí ọlọ́run ọba kí mo bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wá alákùnrin àti lóbìnrin ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala adápẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tí ó ṣẹwà kù dí àsìkò àmọ́ nínú fífẹ́ ọlọ́run àti àánú ọlọ́run tọ́lọ́wọ́n ọba tí ó pín kan ní kálukú wa iléyà náà ó bá wa láyé ó bá wa láàyè wa àrójú ṣe bẹ́ẹ̀ náà ni aráàyè ṣe àwa bẹ̀lẹ̀ gbogbo tó ní kálukú wa tí a ṣe nínú ìjọsìn ní àsìkò náà kọ́lọ̀ kó ṣáà tẹ́wọ́ gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ olóore èyí tí ó kù díẹ̀ káàtó nínú ṣíṣe wa ní àsìkò ọdún iléyà abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe àmójúkúrò tó pọ̀ oníkálùkù wọlé lórí àwọn abẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún iléyá kọ́lọ̀n jẹ́ kí ó bá wa láyé kó bá wa láyé wa wa alaikum salaam wa rahmatullahi ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé lórí ìsìláàmù lórí iman lórí àlékún arísìkí lórí àlékún àlàáfíà wọ́n láàjẹ́ kan ṣoṣo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala èyí tí a sì tún máa rán ara wa létí kí a ti ṣe ara wa ní àǹfààní àwọn náà ni báwo ni a ṣe lè gbé ilé mùsùlùmí kalẹ̀ bóò ni mùsùlùmí bóò ló ṣe lè jẹ́ kí ilé rẹ̀ kó jẹ́ ilé islam kó jẹ́ ilé mùsùlùmí eléyìí ni tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ tó sì já sí pé nínú àwọn nǹkan tí ó pàtàkì tí a máa fi bá rẹ ní sọ̀rọ̀ òun náà ni báwo la ṣe lè jẹ́ kí ilé wa ọ̀dẹ̀ẹ̀dẹ̀ wa yálà àwọn tí a ti gbélé kalẹ̀ àti lọ́kọ àti níyàwó àti bímọ bó la ṣe lè ṣe àtúnṣe ilé wa tí ilé wa tí ó jẹ́ ilé mùsùlùmí dáadáa bẹ́ẹ̀ làwa tí àwọn wà ní ojú ọ̀nà àti sẹ́tọ̀kù fámílì àwọn náà fẹ́ gbé mọ̀lẹ́bí kalẹ̀ báwo ni a ṣe gbégbà sílé wa ọ̀dẹ̀ẹ̀dẹ̀ wa tí ó fi jẹ́ ilé Islam tí ó fi jẹ́ albaitul muslim almithali tí ó fi jẹ́ exemplary fún àwọn ẹlòmíì láti wò kọ́ṣe eléyìí nìkan tí a fi bára wa sọ̀rọ̀ nítòsí bí eléyìí ò ní wípé tí a bá wo àwùjọ n tó ń darí àwùjọ òun náà ni àwa ọmọnìyàn lọ́kùnrin wa lóbìnrin wa àwa náà là ń darí àwùjọ ìran ọmọnìyàn kò ju méjì náà lọ wọn ní ìran alábàáwọn ò ju lọ àmọ́ ìran ọmọnìyàn kò ju méjì lọ tí ò bá jákọ yóò jábo tí ò bá jọkùnrin yóò jóbìnrin kò sí ní ìdá lè rí táàtọ̀ yípo jẹ́ ìran ọmọnìyàn mọ́ tí èso ọkùnrin bẹ́ẹ̀ ni kìí ṣobìnrin èyí táàtọ̀ sọ pé bóyá ó ṣeé ṣe ká máa rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun náà ní ká rí ọkùnrin kó sì jáde pé nítòbìnrin fi ń jẹ́ obìnrin ó ń bẹ lára rẹ̀ àbí káró obìnrin kárí pé tí ọkùnrin fi ń jẹ́ ọkùnrin ó wà lára rẹ̀ eléyìí ni a máa ń pè ní al-khulfa àwọn alimọ̀kánná ìta máa ń pè bẹ́ẹ̀ nìyẹn ṣùgbọ́n tá a bá wà á rí wípé ìjà kọ ìjábo náà sì ni ó sì ń bẹ lábẹ́ bẹ́ẹ̀ náà ni sọtorí ẹ̀ tí a bá wo àwùjọ á rí wípé ọkùnrin obìnrin láàmà láwùjọ kò síran ọmọ ènìyàn ní ìmọ̀ tó jù bẹ́ẹ̀ lọ tá a bá wá wo ìkọ̀ọ̀kan nínú àwọn ènìyàn tó ń bẹ láwùjọ á rí wípé ìdílé kan lóníkálukú náà ti jáde torí ẹnìkan ò jábọ́ láti sánmà ẹnìkan ò sí lálẹ́ wù ẹnìkan ò wù jáde gẹ́gẹ́ bí a ṣe ń gbin àgbàdo tágbàdo wù jáde tá à ń gbin ẹ̀wà tó ń jáde rárá oníkálukú wa a níbi tá a ti ṣẹ̀ wá a tá a ti jáde wá nílé oníkálukú wa tá a bá wá wò á rí wípé ní tó ń ṣẹlẹ̀ láwùjọ ó ń tọ́ka bí lè ṣe rí ó ń tọ́ka ibi tó ní kálukú wa ti jáde láì dé ìnàfẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa òun ni ò sí èméjì lórí wípé àwùjọ wa àwọn nǹkan tá à ń rí tí àwọn ọmọnìyàn tá à ń ṣe láàrin ara wa tá a fi ń bára wa lò ìta ń display àwọn nǹkan tí kò jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ọmọlúwàbí ni àwọn nǹkan tí kò yẹ ká máa rí lára ọmọnìyàn ni bíi ìwà ìpànìyàn bíi ìwà ìjàmbá bíi ìwà ìbèrè ìwà ṣìná bíi ìwà ìmúkúmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ̀kúwọ̀ ìsọkúsọ ìrìnkúrìn àwọn ìlànà tí kò dáa tó ti dájú pé torí tẹ̀mú wa náà nìyí láàrin wípé nǹkan yìí nǹkan tí ò dáa ni jama mùsùlùmí àdúgbò wo la fẹ́ délé ni tá sọ pé àdúgbò báyìí ah! ó fi wá lọ́kàn balẹ̀ àwa tá bẹ nínú ilé tá sùn tá fọwọ́ rọrí àdúgbò wo lẹ fẹ́ dé jama a máa rí mọ́síláṣí mọ́síláṣí mọ́síláṣí a sì ní rí mùsùlùmí a máa rí orúkọ orúkọ mùsùlùmí rẹpẹtẹ a sì ní rí àpẹẹrẹ mùsùlùmí àṣà ìsìláàmù ìwà ìsìláàmù ọ̀rọ̀ ìsìláàmù ìròrí ìsìláàmù àníri lára àwọn èèyàn tí wọ́n gbé orúkọ ìsìláàmù sórí tó túmọ̀ sí pé nǹkan kan ti wọ́ láti inú ilé wa ọ̀pọ̀lọpọ̀ ilé ààtò bó ṣe yẹ ká tó eléyìí ló bí àkọlé wípé báwo nìyẹn ṣe gbé ilé kalẹ̀ ilé gẹ́gẹ́ bí mùsùlùmí olódodo báwo la ṣe lè structure ilé wa tí ó jẹ́ ilé ìsìláàmù eléyìí ni ti ó jẹ́ sábàbí àkọlé ìbánisọ̀rọ̀ wa abẹ́ Allah subhanahu wa ta'ala èyí tí a máa bá wa sọ èsì táwa náà máa gbọ́ kọ́lọ́kó ṣe rọ́nù fún kálukú wa àwa bẹ ọlọ́run lẹ́ẹ̀kan sí èyí tí a bá gbọ́ náà kọ́lọ́ jẹ́ kó wúlò fún wa lẹ́yìn àtìlẹ́ àtìyámá ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run torí níbo ló ti rí àti inú ilé ni àti inú ilé ni ní tí wọ́n ń pè ní society lẹ́nìí ní tó gbé society dúró tá à ń pè ní àwùjọ ilé ni kò sílé kò sí society torí ẹ ẹ lè rí society nínú omi torí àwọn ọmọ ènìyàn ò kọ́lé síbẹ̀ ẹ lè rí society lókè sánmà torí pé ọmọ ènìyàn ò kọ́lé síbẹ̀ a lè rí society nínú gbó tọrọ mi nìyẹn ò kọ́lé síbẹ̀ ẹjọ́ lè rí society ẹ á máa rí ilé tí èsì ẹyọ ọ̀kan tí èsì méjì tí èsì mẹ́ta àwùjọ tó ní kálukú wa tá a wà àmọ́ pé ilé pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé yẹn ló constitute tí wọ́n ń pè ní society tó túmọ̀ sí pé n tá à ń pè ní ìlú ìlú ò lè jẹ́ ìlú tí ò bá sílé ọ̀pọ̀ ọlé tá ń pè nílùú ajá sí pé àṣẹ ilé gangan láti tún ìlú ṣe ilé láti tún àwùjọ ṣe ilé láti tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti tún ṣe bílé bá dáa àwùjọ ò dáa bílé ò bá dáa àwùjọ ò lè dáa ilé ní ìpínlẹ̀ ilé ní ìbẹ̀rẹ̀ ilé ní gbòǹgbò ìdí bá ń bẹ nínú gbòǹgbò olóòdì èso orí ewé ewúro ló bá já ló bá jẹ́ wọ́n á ah, kí ní ìtura korò báyìí ewé kan ló korò gbòǹgbò ewé gangan ló korò léwé fi korò bí àpẹẹrẹ àwùjọ ọmọnìyàn bó ṣe rí nìyẹn jàmá mùsùlùmí ló jẹ́ pé tá a bá fẹ́ tún àwùjọ wa ṣe afẹ́kí sòsáyẹ́tì wa nìyí kó fi wá lọ́kàn balẹ̀ ó wù wá kárìn lọ́sàn-án bẹ́ẹ̀ ló wù wá kárìn lóru bá ṣe rè lọ́sàn-án ó wùwá kó ní kálukú sílẹ̀kúnlẹ̀ tí ò ní sí jàǹbá tí ò ní sáburú ó rùwá kó ní kálukú dúkìá wa kódà bá gbàgbé rẹ̀ ọkàn owó balẹ̀ bá ibi tá a gbé sí ọkàn owó balẹ̀ kò ní sí ìjayà kò ní sí ìfòyà kò sẹ́ni tí ò fẹ́ nínú gbogbo wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe gbogbo aláfẹ́ tí wọ́n pè ní social safety afẹ́ká wà láwùjọ tí ó fi wá lọ́kàn balẹ̀ kò sẹ́ni tí ò fẹ́ àmọ́ kí ló wá dé tó fi wá dá sí pé kò sí ìfọkànbalẹ̀ mọ́ láwùjọ kí ló dé tó dá sí pé kò sí ìfọkàntán láwùjọ kí ló dé tó dá sí pé kò sí àgbàlagbà tá a lè fọ̀rọ̀ lọ tá a lè gbọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀ wọ́n lọ pàdé àgbàlagbà ó ní kó fún ẹ nímọ̀ràn kí ló mọ̀ bóòlù ti mọ̀ bó ṣe lo ọ̀dọ́ rẹ̀ torí pé ní yẹn bá lò lọ́dọ̀ náà ní máa ń bá yẹn dàgbà tòwàsí lọ bá lọ́gbàlagbà kó fún ẹ nímọ̀ràn nífi odògùn kí ló dé tí ọkàn wo balẹ̀ mọ́ lórí àwọn tá a pè ní ọ̀dọ́ àwọn futures or leaders of tomorrow àwọn tá a fi ẹ̀yìn lẹ̀ fún lọ́la níbo ni wọ́n wà àwọn dà tàlàfẹ́ tọ́ka sí láwùjọ lẹ́nu àwọn kan wò sùsùn wá ní àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn wọ́n kówó jẹ gan wọ́n kówó jẹ ẹni tó ń sọ̀rọ̀ yìí ó lè jẹ́ mọ́ primary school ó lè jẹ́ mọ́ secondary school ẹ bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé òkè ìwọ náà tó ń sọ̀rọ̀ tí wọ́n bá débẹ̀ kí ni wàá kọ́kọ́ ṣe fáráàlú ó ní àti ah, bá débẹ̀ lásán máa kọ́lé fún dádì ni ṣé torí dádì ẹ ló fi lọ́bẹ̀ ni tó pọ̀ sí pé owó tí wọ́n kó jẹ gan yóò ju táwọn tó wà náà ṣe tí wọ́n kó jẹ lọ. ìdókòwò dàbí ẹni wípé ojú kan náà la wà tí à ń pokúrú musu jẹ̀mọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ náà là ń padà sí kò sí ìpadà ní society wa láwùjọ kí ló fà á kò sí tó ń fa o ilé tó ní kálukú ti jáde wá ilé yẹn ni ààtò bó ṣe yẹ ká èyí tó yẹ kó jẹ́ ojúṣe kò wáyé èyí tó yẹ kó jẹ́ àkíyèsí kò wáyé káwùjọ tó lè da àfi kí ọ̀dẹ̀ẹ̀dẹ̀ wa kó dáa jẹ̀mọ́ bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn o ọlọ́ni wàlúbẹ́lẹ̀ ló tọ́ yé ọlọ́ni ẹ̀rí ìlú tó máa kò sí tí ó jáde níbẹ̀ àti tó mọ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn kò sí oògùn ẹ̀ kò sí agbára ẹ̀ bẹ́ẹ̀ ni àfi kílé kó dáa káwùjọ kó dáa kí ọ̀dẹ̀ẹ̀dẹ̀ kó dáa tọ́dẹ̀ẹ̀dẹ̀ ò bá ti dáa sílé ò bá ti dáa tá a bá ti rí ideal muslim home jama àwùjọ ò lè dá ọ kì í ṣe pé kàmáà tàbí inú sùdánù ìsìnyàbá jẹ gbèsè náà ni ó san bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wàká máa tẹ̀sán káàtù ní tó bá sì gbìn ó ṣá lè fi àgbàdo sínú ilẹ̀ a lè gbìn àgbàdo ká máa wá retí ẹ̀fọ́ bẹ́ẹ̀ nìyí o lè dámọ̀ lùdùmúlẹ̀ tí wàá pa tó mọ̀ wá retí pé ràkúnmí ló fẹ́ jẹ ní tó bá dádùbúlẹ̀ kó pa náà ní tó jẹ jama mùsùlùmí wa alaikum salaam torí ẹ̀ ló fi jẹ́ sí pé àkọ́lé yìí àkọ́lé tí yóò pè ní kálukú wa lọ́kùnrin wa lóbìnrin wa mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni yorùbá ni ọ́ ni haúsá ni ọ́ ni yíbò ni ọ́ ni oyin ìran kó lè jẹ́ àkọọ́lẹ̀ tèmi yóò pè ní kálukú wa níjà àtẹ̀kùnránlé ni kìí ṣe ilẹ̀ yorùbá nìkan kódà kìí ṣe nàìjíríà nìkan ẹ lọ sílùú òyìnbó káàkiri ni kò sí fọkànbalẹ̀ mọ́ lórí gun mẹ́rẹ̀ẹ́rin ilé ayé tí látara ilé ilé ò gba kò rámójútó torí ibi ẹ̀jẹ̀ máa mùsùlùmí wọ́n wá ní ká ṣàlàyé fún wa bóò ni wọ mùsùlùmí ló ṣe lè gbélé ìsìláàmù kalẹ̀ bóò ni ilé mùsùlùmí ṣe máa ń rí bóò ló sì yẹ kó rí bá a bá sì gbìyànjú bílé bá jẹ́ ilé ìsìláàmù tó jẹ́ ilé mùsùlùmí jama nítorí mọ tara rẹ̀ jáde nǹkan dáadáa ni o bẹ́ẹ̀ ni nǹkan dáadáa àlàáfíà ni ìfọ̀kànbalẹ̀ ni ìgbẹ́kẹ̀lé ni ìran ara ẹni lọ́wọ́ ni ìkúnni lọ́wọ́ ni ní ti máa ń wáyé nílé mùsùlùmí nínú ẹ̀ làwọn kan wọ̀nyí. jàmá mùsùlùmí lọ́kùnrin wa lọ́bìnrin wa ká tó tẹ̀síwájú ilé là máa ń pè ní albaytu baytu ọ̀pọ̀ rẹ̀ ní buyut gbólóhùn baytu ó wá látara báàtà yabisu baytan almabit ibi tá a bá ti ń sùn ìjọ́ kejì jẹ̀mọ́ a máa ń pè ní mọ̀bíjù mọ̀bíjù nù tọ̀ bẹ́ẹ̀ náà nílé ẹni pé yẹn máa ń sun bẹ̀ ìjọ kejì àbí ìgbẹ̀lá là ń gbé mọ̀bíjù ni bẹ́ẹ̀sù ni àwọn arí ilé bó ṣe wulẹ̀ kílé náà kó rí ní kíkọ́ alágbèéká ni àgbéká kan ni a story ni two story buildings ni àbí twenty four àbí thirty nípò míì bá ti mọ̀ rí láwọn kọ́ńtì yìí. Àdílé bọ́ngálò Àdílé yàrá kan ni àbí èrúm sẹ́fù ni àbí rúmà pálọ̀ sẹ́fù ni ìwọ ló kọ́ fúnra rẹ ní àbí ayálégbé ni ọ tá máa pè yí ní tẹ́nẹ́ǹtì jẹ̀mọ́ gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ní pé ní tí pè ní ilé ọlọ́run ni ilé ọlọ́run fi lé kẹ́ wa ọlọ́run fi ilé ó fi ṣe ibù fọkànbalẹ̀ fún ọmọnìyàn agbára ọlọ́run ní ti bẹ̀ bẹ́ẹ̀ ni torí ẹ̀ lọ́lọ́run fi fún ọmọnìyàn lóye láti máa kọ́lé ọlọ́run fún ọmọnìyàn lóye láti máa rẹ́ǹtì ilé ó dàbí òtí ìkọ́lé òye yẹn ọlọ́run ló fún wa o jẹ̀mọ́ ọlọ́run ló fún wa ló fún àwọn ọmọnìyàn ló fún wa ní òye o ká mọ̀ pé ilé ah a ní dìgì tá a mọ̀ wọ̀ sí tá a mọ̀ wọ̀ kù sí tá a mọ̀ sùn sí tá a mọ̀ gbé general Qur'an kiri ọlọ́ba ni wallahu ja'ala lakum min buyutikum ọlọ́run ló wọ́n ọba látara àwọn ilé tó wọ́n lọ́run ṣe fún yín tóun dá fún yín òun ṣe àwọn ilé yín sákánán sákánù kí náà pè ní sákánán at least báàkì rú púpọ̀ akéwúkọjá fásíà kẹsìrọ̀ dọ́mọ̀ àti kíni sòkún ẹ̀lẹ́mí tó ti ké ó ti parí lẹ́jọ́ láti nǹkan bíi fifty years kò gbàgbé lẹ́yìn sòkúnù kí ni sáà ń pè ní sòkúnù. sòkúnù ẹ̀ rí wípé nǹkan roboto àbí nǹkan wọ́rọ́kọ tí máa ń bẹ lórí àràfin ni tí ò ní jẹ́ ká lanu yálẹ̀ lanu sókè lanu sálẹ̀ yanu sílẹ̀ lanu sáàrin gbogbo àràfin tó máa ti ní sòkúnù lórí bó ṣe wà náà bẹ́ẹ̀ ló ṣe wà àràfí tó ní fọkànbalẹ̀ ni èyí tó bá ní fatia yóò mú ẹ lanu òkè báà èyí tó bá ní dómọ yóò mú ẹjẹ nu roboto búù èyí tó bá ní kẹtírọ yóò mú ẹjẹ nu lẹ bíi èyí tó bá ní sùkúù wọn kọ bó ṣe wà náà nìyẹn ló bí dájú pé intanpe ní sùkúù ó wá láti bi kí nǹkan kó ní fọkànbalẹ̀ kó mẹ́ǹtẹ́ẹ̀nì kọ̀ǹdíṣọ̀nì ẹ̀ ó mẹ́ǹté ní létò ẹ̀ òun la fi rí sẹ̀kínà sẹ̀kínà tranquility òun náà pè ní ìfọ̀kànbalẹ̀ kọ́kàn ẹni kó balẹ̀ bí omi àfòwúrọ̀ kan náà pè ní sẹ̀kínà sẹ̀kínà ọ̀pọ̀lọpọ̀ la máa ń bímọ obìnrin tá a máa sọ lórúkọ sẹ̀kínà jama ìyẹn ni pé afẹ́kọ́mọ náà kó jẹ́ ọmọ àrítutù ojú fún wa tí ó fi wá lọ́kàn ọlọ́run wá sọ fún wa ní al-Qur'an al-Karim ọlọ́run ní wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́run ló wọn lọ́wọ́ bá òun fi àwọn ilé tóun lọ́run fún yín ní òye àti gbé kalẹ̀ òun ṣe é fún yín sakana kí ni túmọ̀ ẹ̀ lẹ́yìn tí ó mọ̀ fún wa ní ìfọkànbalẹ̀ látara gbígbé jẹ̀mọ́ gbọ́dọ̀ bá pààyàn ta ilé là darí sí lóòrùn bá ń ta ilé là darí sí kódà bá àbá sì délé tá a gbé tá à ń gbé àbí tá a kọ́ àmọ̀ wá lé tá a forí pamọ́ sí kálíbà lè rí kíni sẹ̀kínà sákànà kálíbà lè rí bí gbé àríwíwọ̀ ẹ̀rí kó orílẹ̀ lélẹ̀ ìjàmá mùsùlùmí kálọ́mọ ènìyàn ọlọ́run bò fún wa ní òye ilé gbígbé ilé kíkọ́ ẹ̀dá kò bò láti ṣayé ìjàmá mùsùlùmí bó láti fẹ́ ọlọ́run bò bá fún wa lóye eléyìí bó láti ṣe kò ṣeé ṣe kò sí bá ṣe ṣe kò sí bá ṣe ṣe ìjàmá mùsùlùmí táàbì ṣe táàbì mọ̀ pé á ah, ah, ọmọ ènìyàn o kódà abẹ́ẹ̀gì abẹ́ẹ̀gì ò ṣeé gbé abẹ́ẹ̀gì kò gbé abẹ́ òrùn kò gbé àfiká nílé àfiká ní ilé torí fi fi ó fún wa lóye a mọ̀ gbé ó fún wa lóye kódà bá àti ìlú wà sí kọ́lé ń nǹkan àkọ́kọ́ tí àǹfààní ilé tó ń bí fúnni nìyẹn sákànà sákànà ibùgbé ibùwọ̀sùn at least pẹ́pẹ́ yàrá kan ló bá gbàjẹ́ máa mùsùlùmí ọkàn rẹ̀ ó balẹ̀ ń bẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ ẹnìkan ò ní bá ọ pé ilé kílódé babaláwo mi ìjẹ́ nílò ọkàn lọ tó bá bọ̀ tó ṣe o jáde lọ o wáṣẹ́ lọ àbó o wá jíjẹ múmu lọ orí tó jẹ ilé o rí ilé náà ni tàbá jáde lọ táàdé tá a wá lọ jẹ̀mọ́ àtúnwá níbi tá a tún fẹ́ sùn sí ẹ̀dá kan níbólé fẹ́ padà sí. torí ẹ̀ orí ọlọ́run ìkẹ́ ọlọ́run nínú ìkẹ́ ọlọ́run tó tóbi tọ́lọ̀ ṣe fún ọmọ ènìyàn tó ṣe fún ẹ̀dá ọmọnìyàn òun náà ni ọlọ́run fún wa ní òye òye ìkọ́lé táàgbé àbí òye ìgbálé ìrẹ́ǹtì ilé kámọ̀ pé àbùkátà lè torí ẹ̀ kò sí ọmọnìyàn kan tí ò sí nírò rí ẹ̀ ní táà ń pè ní ilé gbígbé olùláníyàn bò ní kọ́lé o ilé lè mọ́ wù ọkọ́ o àmọ́ ó níbi tó mọ̀ dé látara ìfọkànbalẹ̀ tá a máa rí nínú ilé jàmá mùsùlùmí ibẹ̀ la fi sùn ibẹ̀ la fi jẹ ibẹ̀ la fi mu ibẹ̀ la fi rí bíbó àṣírí ibẹ̀ la fi bímọ ibẹ̀ la gbéyàwó sí ibẹ̀ lọkọ́ gbé wa sí ibẹ̀ ibẹ̀ ibẹ̀ láti ṣe ètò báwùjọ ó ṣe dáa bí ó ṣe tòrò bí ó ṣe dùn inú ilé láti ṣètò ìrò rẹ̀ nínú orí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nípa ilé ọlọ́run ṣe ilé fún wa wà ráhàmà ráhàmà ọlọ́run fi lè ṣe ó ṣe ilé ní kíni ráhàmà ibi tí a ti máa ráàánú ọlọ́run tá a ti máa rí ọlọ́run jẹ̀mọ́ Dangote ló lówó jù láfíríkà níbo ló ti jáde inú ilé kan ẹni tó mọ̀wé jù ilé ló ti jáde àwọn àfa ilé ló pòdúsì wọn bẹ́ẹ̀ ni olówó ni ọ̀jọ̀gbọ́n ni tọ̀kúlùmọ̀ ni àwọn yẹn lálálálálálá ilé kan ni wọ́n ti jáde albert lára mọ̀sánì olùbòyó tèmi lára tí lè ṣe tó pòdúsì òun àwọn yìí bóde ẹ̀dá sípẹ́tọ̀ ìdàkejì ẹ̀wẹ̀ tá a bá ń rí láwùjọ náà ilé náà ni ẹ̀rá àwọn olè olè ẹni tó ń jalè jàmá ilé kan náà ló pòdúsì rẹ̀ ilé ló pòdúsì ẹ̀ àwọn tí wọ́n ń jálẹ̀ àwọn èèyàn tí wọ́n ń kó dúkìá wọn tí wọ́n ń pa àwọn èèyàn ilé kan náà ló pòdúsì wọn ẹ̀rọ àwọn ajínigbé lórí tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn àwọn ẹni tí wọ́n jí àwọn tó ń jí ìyá àtàwọn ọmọ rẹ̀ méjèèjì gbé ilé kan náà ló pòdúsì àwọn eléyìí náà ilé náà ni bẹ́ẹ̀ náà ni àwọn tó ń pè ní bandits àwọn terrorists ilé kan náà ló pòdúsì wọn jẹ̀mọ́ lẹ́bìrì pé ọlọ́run fi ilé kẹwàá tá a bá bá ilé lò pẹ̀lú ẹ̀tọ́ ilé bó ṣe yẹ ká bá lò gbogbo àwọn kan táà ní láwùjọ ní ti ń ba ní lọ́kàn jẹ́ ti ń ba ní nínú jẹ́ àwọn eléyìí ò ní máa ṣẹlẹ̀ torí ẹ̀ a máa rí ilé gẹ́gẹ́ bí ìkẹ́ ìjẹ òun ni ó bẹ̀rẹ̀ àwọn bàbá wa tẹ́ nígbà tí wọ́n délu Èkó yìí ẹlẹ́ni rẹ́ǹtì ilé èlò ló rẹ́ǹtì ẹ̀ ó rẹ́ǹtì ẹ̀ ní twenty naira ní twenty naira òná san lọ́dún àbọ̀nà san lóṣù kódà ní àsìkò yìí gan tá a ní pé ilé wọn ilé wọn ilé wọn ilé wọn à ń sọ ní níbàámu sí kọ̀ǹdíṣẹ̀ tá a wà ní àmọ́ ìjà sí pé iye tá a rẹ́ǹtì ilé dèdè iye tá a rẹ́ǹtì ẹ̀ láǹfààní tí ilé máa ń fún wa ni láà ilé fún wa láǹfààní tó ju iye tá a rẹ́ǹtì ẹ̀ lọ wàláhì ilé fún wa láǹfààní tó ju bẹ́ẹ̀ lọ ẹni tó bẹ ilé room service ẹ̀ san six hundred àbí ká sọ bẹ́ẹ̀ kódà ká ló san one million lọ́dún ẹ̀dá kù ilé tuntun ilé èrú sẹ̀fù tó gbà ibẹ̀ náà ní sùn o ibẹ̀ náà ní ti jẹ o ibẹ̀ náà ní ti mú o ibẹ̀ náà ló fẹ́ yàwó sí o ìjọ tẹ́ẹ̀tẹ́ ṣe wà límọ́tò nìkan àti ẹlọ́rẹ́ǹtì ibi tẹ́ẹ̀tẹ́ lò ẹ̀mọ iná gbà lọ́wọ́ yìí ni ẹlẹ́mìí fi ilé tẹ́lẹ̀mìí fi tó owó tẹ́lẹ̀mìí fi rẹ́ǹtì event center ó ju owó ilé tẹ́lẹ̀mìí kan lọ ọ̀kan nù jàmáà mùsùlùmí àwọn èèyàn lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì tí wọ́n sin níbẹ̀ hòtẹ́ẹ̀lì tó kéré jù ó lè rí hòtẹ́ẹ̀lì fifteen thousand gbólóbẹ́rì tó jẹ́ tó dáa hòtẹ́ẹ̀lì one million five hundred just one night one night péré jẹ̀mọ́ tó bá bá fi one million tá a fi gbalé ìtaàrí láàrin ọdún kan yẹn nìyí nínú orí ọlọ́run ó pọ̀ tí kò ṣeé kà lára ẹ̀ lọ́mọ lára ẹ̀ ní lára ni ètò àlàáfíà lára ẹ̀ lára ẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ lẹ́fẹ́ kà lọ. torí ẹ̀ a máa dúpẹ́ fọlọ́wọ́ ọba gbogbo wọn tọ́lọ́ bá ṣe bíbò àṣírí fún tó fi kọ́lé o bùkátà fún ọmọ dúpẹ́ fọlọ́wọ́ lọ́tọ̀. ìwọ tó sì sí ìkọ́ tó dá pé tọ̀ oníkàtà àti gbalé orówó gbalé ẹ́ kódà kó jẹ́ èrúùmù lásán kó mọ̀ sí kọ̀ǹté nínú <laughs> kó mọ̀ ní tọ́lẹ́tì nínú àbí tá a máa ń pè ní face me face you òun ni máa ṣe alihamudulilah dúpẹ́ fọlọ́ torí pé ó ṣe kéré mọ ẹnì yìí oore tó lè tara ẹ̀ jáde jẹ̀mọ́ ọlọ́run nìkan ló mọ̀ nínú room self room self contain àbí ilé irú face me face you ìyẹn máa ń bí ọmọ tí ó jẹ́ ògo ìlú nínú ẹ̀ nínú ẹ̀ ọmọ tí ó gbòòrò tí gbòòrò orúkọ ilé ọmọ tí ó lókìkí ọmọ tí ó lówó ẹlọ́ka ìtàn abíọ́lá mko abíọ́lá ó ti jáde láyé kọ́lọ̀ bàbá fọ̀rún kẹ́ àwọn òbí rẹ̀ bàbá bàbá ìyá bàbá àti ìyá rẹ̀ olùṣèpárakú ni wọ́n ibi tí wọ́n ta òṣìdé jama mùsùlùmí abíọ́lá kì í rí owó iléèwé san bẹ́ẹ̀ ni kì í rí owó kì í rí wéra kì í ràwé àmọ́ lábẹ́ bàbá rẹ̀ nìyí bàbá rẹ̀ tó fi sílé kéw ẹ sì mọ́ ọlọ́run fún àwọn mùsùlùmí lẹ́bùn kan ẹ̀bùn kí ni ká máa rí nǹkan há tábẹ́lábáwá déléèwé àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ táwọn níwèé ẹ wọ́n ní tẹ̀síbúùkù owó kan gbà ní. làákàyè tí máa alifu pátá lẹ́hẹ̀ táàbí máa ha súrà táàbí máa ha lùkùnrin àdìyẹ abẹ́lá máa ha àwọn kìnìún ẹ̀ yóò ha tó bá di inú ìsìlámù yóò ti gbà bọ́ọ̀sì ọmọ tálákà sí ilé àti òkè kúrò láyé ẹnìkan bẹ tó tó abíọ́lá ní gbogbo nàìjíríà níbi òmu tó túmọ̀ sí pé orí ọlọ́run ti máa lépa bá mi látara ilé jẹ̀mọ́ kò ṣeé fẹ́ lóró yìí kò ṣeé fẹ́ lóró yìí wàláhì ẹlòmí ò ti yàrá kan bọ́ sí yàrá ti di yàrá kan kọ́lé ti di ilé kan di méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti tó tún kọ́lé lábọ́ọ̀d ó tún kọ́lé a máa ń dá ọpẹ́ ọlọ́run bá ní wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́run wọn ọlọ́run òun lòun ṣe ilé yín ní ibi ìfọ̀kànbalẹ̀ fún yín ilé wa ilé ìfọ̀kànbalẹ̀ ni ó ní yẹ́sùrù tabaraka wa ta'ala ọlọ́run rán wa létí ń bá wa sọ̀rọ̀ nínú àyà yìí tàmáàmà ní àmì yìí àlá àbí ìdìyí ìpé ọlá rẹ̀ ìkẹ́ rẹ̀ ìdẹ̀ra rẹ̀ lórí àwọn ẹrúsìn rẹ̀ bímọ ẹ̀já àlẹ́ láhùnmínà ìbòyòl látara tọ́lọ̀ tó ṣe fún wa látara àwọn ilé tàgbé alẹ́ ti yíya sákàdún làwọn tó jẹ́ ibùgbé fún wa jẹ̀mọ́ ọlọ́run níjà rí dààmú ẹni tán bá tán ìjẹ́sẹ̀ kúrò nínú ilé lọ́sàn-án kan òru kan yóò gbọ́n tá à ń sọ iye ju bá a ṣe ń sọ ìlọ. ṣe rí kó wọlé kó kẹ́rí pé lè rẹ ni àbílẹ̀ bàbá rẹ̀ ó kà sílẹ̀ kò kàn wọlé kan jókòó ìfọkànbalẹ̀ tó ń bẹ́ẹ̀ èèyàn lè mọ ìgbà tó máa tó fún yàn níwèé quick notice jama àbígbà tí ojú ò bá sílé bí yẹn fẹ́ gbé ni yóò tó mọ́ torí ẹ̀ orí ńlá oní ń bẹ níbi ilé fún gbogbo ọmọnìyàn yahoo náà ilé ìyá ilé làá máa ṣẹ́rí sí làá máa darí sí bá a lọ níbi iṣẹ́ bá a lọ bí ètò ẹ̀kọ́ bá a lọ gbogbo bá bá ti jáde lọ á padà sílé náà ni gọ́fúnmọ́n sọ́lẹ̀ ìwá ní ilé ní gíní ilé làbọ̀ sí mi oko bí yàrá lọ sóko tó lọ ṣiṣẹ́ àgbẹ̀ tó ti gbogbo ẹ̀ yóò darí sílé náà ni gbogbo ẹ̀ tó lọ ṣiṣẹ́ ẹlòmíì tí ó fi ilé rẹ̀ lẹ̀ ó lọ bí àì ẹlòmíì lọ ṣiṣẹ́ Ìbàdàn ẹlòmíì tí Ìbàdàn wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ilé làbọ̀ sí mi oko tó túmọ̀ sí pé yàhùn náà ilé ìyá ilé là máa tẹ́rí sí ó jẹ́ ibùgbé oníkàlùkù wa wẹ̀yẹ̀sẹ̀tùrún ilé òun là á ti rí ìdáàbòbò jẹ̀mọ́ ìdá àfẹ́káwò yẹ kí wọ́n mọ̀ mọ̀ wá níta ilé là á ti dáàbòbò ara wa bá a ṣe rí bá a ṣe mọ àbùkù tí ń bẹ lára wa tó jẹ́ tàdámọ́ àbẹ́ tó ń bẹ lára wa tó jẹ́ tọ̀ èyí tí àwọn náà jogún bá ilé là á ti máa dáàbòbò gbogbo ẹ̀ torí ẹ̀lọ́mí dájú pé bóníkálùkù bá jáde kúrò nílé rẹ̀ á fẹ́ káwọn èèyàn kan rí wa léèyàn dáadáa á múra ẹ bá ti jókòó jàmá mùsùlùmí ilé láti múra o ilé láti dáàbò bo nǹkan tó yẹ ká bò lára wa ilé ni torí ẹ̀ ló dájú pé bá a ní òwò níta gbangba jẹ̀mọ́ á kọ́kọ́ ronú sí pé tí mo lélẹ́yìí ti jáde dá ọ̀gọ́ wí nù àní ìròyìn olélẹ́yìí ìròyìn olélẹ́yìí bò á ti rí bó ṣe rí èèyàn tó rí náà nù àmọ́ níbo lélẹ́yìí ti jáde wá ṣé kò ní ìyá ni ṣé kò ní bàbá ni ṣé kò àfẹmọ ah, ilé rẹ̀ gbogbo eléyìí ló ń bẹ níjọ́ òun nílẹ̀ yorùbá tó bá rí ọmọ kan tí yóò múra dáadáa àbọ̀ ọmọ kan tó hùwà tí ó da wọn á mú wọn mú lọlé wọn ọmọlébo ni yín tàǹbà rẹ̀ ilébo nílé yín tó ní pé gbogbo tá a bá fi ń pè ní ìwà àbí ìwà kò tó tí bá ń bẹ lára ẹ̀dá àfẹ́ mọ́ pamọ́ nílé ilé làá fi pamọ́ lára àǹfààní tí lé tó ní nìyẹn jẹ̀mọ́ mùsùlùmí ibi kẹsìdì ni wọ́yẹ ń tẹ̀fẹ̀ òun nàbí yẹ sáìrẹ̀ ojú ìtìfà ó ní gbogbo dáńpẹ̀ ní àǹfààní pátá tí ò lóǹkà lórí ìrànà wọn ilé láti máa rí gbogbo àwọn àǹfààní torí ẹ̀ orí ńlá òní ilé tọ́nà bá Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún ọmọ nìyẹn tó fún wa ní òye rẹ̀ tá a máa ń gbé àwọn alákọ́ ni àmọ́ rẹ́ǹtì ẹni wàláì ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ògbẹ́nà ẹni ọlọ́run bá wá sí fún ó dúpẹ́ fọlọ́run so alhamdulilah torí àìmọ́ ni ah ẹ̀wò ilé òṣì tí mo gbé lélẹ́yìí àìṣe ah, pé fún lé tí yẹn ń gbé àìṣe ah, pé fún lé tá ń gbé lórí ah, ilé ìwà lélẹ́yìí àbúrò ilé tí mo gbé ni ilé òṣì tí mo gbé lélẹ́yìí àìsọ bẹ́ẹ̀ àbúrò wọ́n tó rẹ̀ sílé tó orò kan kúwọ̀ náà lówó kó kọ́lé ó mọ̀ ọ̀bẹ̀ lọ́wọ́ ó mọ̀ dúpẹ́ lórí oore ó rí bí oore ó wà dúpẹ́ lórí ẹ̀ ó wà mọ̀ ọ̀bẹ̀ lọ́wọ́ kọ́nà kó oore fọ́ ṣe máa ṣe o àìmọ́ ni àbẹ́ ẹ̀ láti mo dé àbẹ́ ẹ̀ tí mo gbé ẹ̀wò lé oṣù tí mo gbé ẹ̀wò lé fún ọjà máa ó kúrò mẹ́yẹ ibi ló tún padà sí ló tún wọ́ ẹ̀ lọ tó a máa ń mori fọ́lọ̀ ní jama mùsùlùmí lẹ́yìn náà ẹ wá rí ilé gbogbo tá a bá ti ń pè ní ilé jama nǹkan méjì ló jẹ́ òpó rẹ̀ ló jẹ́ òpó ilé nǹkan méjì ni òun náà ni baálé ilé àti ìyálé ilé baálé ilé àti ìyálé ilé kò sílé tẹ́ẹ̀rí tí ò ní ní baálé ilé kò sílé tẹ́ẹ̀rí tí ò ní ní ìyálé ilé ọkùnrin obìnrin òní máa la máa ń pè ní ilé à ń pè ní fámílì ilé ni ṣe wá rí ìsìláàmù ìsìláàmù ò kọ́ wa kò bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí ó kọ́ wa láti ibi wípé ẹ nígbà tẹ bá wá bímọ kẹ ẹ tó bímọ kódà kẹ ẹ tó fẹ́yàwó kódà kó tó lọ́kọ òní ìsìláàmù ti kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé bó ṣe yẹ kó ṣe máa ṣe lélẹ́yìí tó fi rí ilé tó da gbèsòkú gbé kalẹ̀ káfí ní fámìlì gidi ìsìláàmù ti kọ́ wa lẹ́kọ̀ọ́. torí ẹ̀ gbogbo àwa tí a ti ní fámílì tá gbé fámílì tiwa kalẹ̀ tá a ti gbélé tiwa kalẹ̀ ó dọwọ́ wa ká pọ̀ fi ẹ̀sìn mọ́ ká nínú dáadáa ká ka òfin ọlọ́run lófin ọlọ́run èèwọ̀ ọlọ́run léèwọ̀ ọlọ́run eléyìí láàmójútó táwọn náà ó fi rí ilé gidi gbé kalẹ̀ lára àṣìṣe tó ń bẹ níbi ọ̀pọ̀lọpọ̀ lé lónìí òun nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rẹ́dì tán fi rẹ́dì ọ̀pọ̀lọpọ̀ tí ma bíyàn tí tó lé tàbí ń gbélé kalẹ̀ ẹ̀dàkùn ẹni tí kìí kírun ẹni tí kìí kírun ẹ́ ẹni tí èsì lọ́hùn kò náà sí wáyàwó tí ó fẹ́ irú ẹ̀ náà ni ó rí kí ní ọmọ jáde nínú ilé wọn kí ni ó irú ilé wo bí bóò ní ilé wọn ti rí torí ẹ̀ ló pé òfin ẹ̀sìn ó de oníkálùkù wa ká tó níyàwó ká tó lọ́kọ̀ọ́ bá kìí pẹ̀lú òfin ẹ̀sìn ìta àmójútó ìta àrí lọ́rọ̀ yàn ìta àrí léèwọ̀ tá jìnà sí lábẹ́ bẹ́ẹ̀ ọlànàbíwa Muhammad sallallahu alayhi wa sallam anábì jẹ́ kó yé wa dáadáa nínú ọ̀pọ̀lọpọ̀ léè tó jẹ́ kókó ọ̀rọ̀ anábì ní wípé albaytul muslim ẹ̀rí lè mùsùlùmí wal madrasatul ula ìfọ́sùkù ilé ẹ̀kọ́ àkọ́kọ́ onílé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ fún ọkọ fún baálé ilé fún ìyálé ilé fún ọmọ ilé the first school kamanilé mùsùlùmí muslim home kò sí islamic home ẹ gbọ́ islamic home kò sí muslim home ló wà torí pé kò sí lédè òní àléébù ẹ i want my house to become islamic ah ó mọ̀ sí ma islamic ni kò ní ní ààyè kankan rárá ẹ kò sí islamic home muslim home òun ló ń bẹ̀rẹ̀ bó ṣe olè kó ṣe tó yóò dìbí tó kù sí bẹ́ẹ̀ ni yóò ní kùdìẹ̀kùdìẹ̀ tó mọ̀ wá ń a lè rí ilé kan sáàtò ní ilé ìsìláàmù àwọn àti pé hundred percent òun ló gbà hundred over hundred ni nínú ilé wo ni kò sí ilé náà bẹ́ẹ̀ ni kò sí ilé náà àmọ́ ilé mùsùlùmí a mọ̀ rí so ìta bá ti wá ń pè ní ilé mùsùlùmí èròǹgbà ìsìláàmù lórí ẹ̀ tí ìsìláàmù fẹ́ ká kí mùsùlùmí kó jẹ́ oníkélé mùsùlùmí kó jẹ́ skul kó jẹ́ ilé ẹ̀kọ́ ìdábà ti pè nílé ẹ̀kọ́ yóò máa ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n máa kẹ́kọ̀ọ́ yanjú tí wọ́n máa jáde lẹ̀ bó ṣe yẹ kí ilé mùsùlùmí jẹ́ nù tó bí dájú pé ilé mùsùlùmí yóò jẹ́ ilé tí ó bí sí àwùjọ àwọn ọmọ ọmọlúwàbí ọmọ olóríire àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ìwé ni wọ́n kà ní àbí bí owó lẹ́ti bá wọn ni àbí bí ìkọ́ṣẹ́ lẹ́ti bá wọn ni ẹ mọ̀ rí àdábò ìsìlámíyà sáàmìyà àwọn ẹ̀kọ́ ìsìláàmù ẹ mọ̀ bá lára wọn torí ilé mùsùlùmí ni ilé mùsùlùmí kì í pòròdúsì jáde àlìfájarọ àlìkáfarọ àlìfásakọ ẹ àwọn kòókì kòókì ẹ̀dá àwọn aláburú ẹ̀dá ilé mùsùlùmí kì í pòròdúsì ló kaba jáde mùsùlùmí ilé mùsùlùmí yóò mọ̀ fi jáde ulama àwọn scholars àwọn àfáà àwọn oníṣòwò àwọn àfáà tó nà tí wọ́n dúró tẹ̀sí ulama àwọn àfáà àwùjọ engineers architect yóò mọ̀ fi jáde àwọn èèyàn dáadáa láwùjọ àwọn olówó tí wọ́n ń ṣòwò àwọn tó mọṣẹ́ iṣẹ́ ọwọ́ ilé mùsùlùmí yóò mọ̀ fi jáde jàmá mùsùlùmí torí pé lára sílé mùsùlùmí tí ó fún wa òun ni orí ayé àti orí àlùkìyàmọ̀ lára ènìyàn o nítorí fún wa nìyẹn torí ẹ gbogbo àwọn ajá mùsùlùmí ká gbìyànjú láti máa tẹ̀lé òfin ọlọ́run lórí bá ṣe bá ṣe bá ṣe ń bá lé wa lò ẹ̀rí ilé àárí gẹ́gẹ́ bí ìwọ̀ lọ́rùn wa tó ní ẹ̀tọ́ bà lọ́wọ́ wa àárí gẹ́gẹ́ bí ẹnjísìn tó dá dúró tá gbọ́dọ̀ mọ́ fún lẹ́tọ̀ọ́ sí ẹ̀ báàgì máa wò ní máa wò sọ wípé èrú mi ló ń gbà ṣé tó bá ti wọ tó bá ti wọ bẹ ó ti ní ìwọ tó fún lé ilé náà ó sì fún ẹ níwọ bàbá ti bá lè wa lò bẹ́ẹ̀ náà ló sì bá lè wa lò bẹ́ẹ̀ náà ló sì bá wa wò torí ẹ ìsìláàmù wa fẹ́ bàbá fẹ́ gbélé kalẹ̀ jẹ̀má baálé ilé ìyálé ilé ọkùnrin lóbìnrin tó fẹ́ gbélé kalẹ̀ ìwọ ọkùnrin ó tọwọ́ rẹ obìnrin tó dáa ni kó wá o obìnrin tó dáa ní kó wá o níyàn bá kọ́lé tó dáa tó gbáyè ẹ́ tó gbáyè tó ní gbogbo tí máa ń bẹ́ẹ̀ lóbìnrin tí ò bá dáa tá a bá fi ṣèyàwó ilé yẹn nìyí yóò dàbí ófò búrẹ́dì ni bá a bá sì nílé tó dáa tóbìnrin náà sì dáa àwa rí ọkùnrin tó jẹ́ ọkọ tó dáa tí ó jọkọ wa jàmá ilé yẹn ò ní bí tó yẹ kó bí dáadáa táà retí fi ilé àníírí kí lè má bàa lè tẹ́lẹ̀ anábì sallallahu alayhi wa sallam ti sọ fún wa onídùnkáwò mara àlè àrùbá àwọn èèyàn máa wo nǹkan mẹ́rin náà máa fẹ́ fẹ́yàwó nǹkan mẹ́rin náà máa wò wọ́n máa wo jìmáàlì hà ẹwà rẹ̀ ipò rẹ̀ owó rẹ̀ wọ́n máa wo ẹ̀sìn rẹ̀ oníṣùgbọ́yìn mùsùlùmí pàṣípàrọ̀ ìdá kìtì obìnrin tó lẹ́sìn òní yẹn jẹ̀mọ́ ọkàn wa yóò balẹ̀ báàbá fẹ́ obìnrin tó lẹ́sìn táàkọ́kùnrin tó lẹ́sìn tàbá kọ́ pálásì àbá kọ́ ọ́ọ̀lù tàbá ń gbé jẹ̀mọ́ kò lè gbé wa débi kankan kò lè gbé wa débi kankan bẹ́ẹ̀ ni àmọ́ tàbá kọ ilé kọ́nà bẹ́ẹ̀ pé rúùmù nìyẹn ń gbé yàrá kan òun ló ń gbé ó sì ní obìnrin ọmọlúwàbí ẹlẹ́sìn ó ní ọkọ ọmọlúwàbí ẹlẹ́sìn jẹ̀mọ́ ilé ni yóò bí gba yóò bí gba ọmọ jáde yóò bí olú ọmọ jáde àwọn tó máa wá fi ṣédọ̀mù ṣe lé àbí lè wá fẹ̀ níbi tó tó dédé ìlú èkó yìí ọkọ̀ ò da ọkọ̀ ò lẹ́sìn kò níwà ìyàwó ò òun náà níwà jẹ̀mọ́ yóò padà di ayéré ẹ máa ayéré yóò di ayéré yóò padà di torí pé wọn ò ní ní ògo wọn ò ní ní àfisẹ́ yìí wọn ò ní ní àtúbọ̀tán wọn ò ní láwọn èèyàn gidi tí ó jogún wọn torí ẹ̀ ó dọwọ́ wa ìbí láti máa ń pinlẹ̀ rẹ̀ òun náà nìyẹn káwa obìnrin tó lẹ́sìn dáadáa káwa ọkùnrin tó lẹ́sìn dáadáa gbogbo àwọn obìnrin káàdì lọ́kọ àtàwọn ọkùnrin káàdì níyàwó bá a ṣe máa ń pètò ẹ̀ nìyẹn má jẹ́ kí ẹwà obìnrin kó gbé ẹ lọ ẹ̀sìn ni kó gbájúmọ́ má jẹ́ kí owó tó ń bẹ lọ́wọ́ ọkùnrin yẹn kó gbé ẹ lọ ẹ̀sìn ní kókó lẹ́sìn bá ti wà dèdè wọ̀n máa tó bá ní náà nìyí ó tó àmọ́ tá a bá ranjú mówó a bá ranjú mọ́ ìwà a bá ranjú mọ́ ipò ẹ̀mọ́ ni ẹ̀mọ́ dádì ẹni dádì ẹ̀ ló ní sọ́mọ̀ kínní ọ̀rẹ́ eléyìí tí wọ́n ti kankan wàlágò tí wọ́n ti kankan ẹ̀mọ́ màmá ẹ̀ ni màmá ẹ̀ ni ìyálọ́jà gbogbo nàìjíríà kò túmọ̀ sí kankan wàlágò túmọ̀ sí kankan ẹ̀mọ́ ni ẹ̀mọ́kùnrin ẹni ó lówó gan kò túmọ̀ sí kankan owó kọ́ ní ìfọ̀kànbalẹ̀ owó kọ́ ní ìfọ̀kànbalẹ̀ ibi tá a ti máa rí ìfọ̀kànbalẹ̀ ibi ẹ̀sìn ni torí ẹ̀ ó dọ̀wọ́ wa sanaduwa muhammad sallallahu alayhi wa sallam fi sọ fún ẹ̀yin bàbá ẹ̀yin tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ àti fọmọ obìnrin lọ́kọ ó ní àkùnmọ̀ntàrúbáwò náà hù dín hù wà kólkọ́ pàṣẹ òwúrò bọ́rùkùnrin kan bá wá bá yín tó ń tọrọ ọmọ yín lọ́wọ́ yín tẹ̀sí fọkùnrin yìí áá ẹ̀sìn ń bẹ lára ẹ̀ gbọmọlúwàbí ń bẹ lára ẹ̀ ó níwà dáadáa alábìnrin fasáwíjú ẹ̀yàn ọ̀dọ́ ọmọ yín fún kó fi ṣèyàwó ìlàmùtẹ́ fún alú tẹ́ ẹ̀ bá fi lè gbá láàyè kó fi ṣèyàwó ẹ̀wọ̀n kó torí pé kò lówó torí pé kò lókìkí ẹ̀wò ẹ̀wò kẹ́wò lẹ̀ ẹ̀wọ̀n kó tó rẹ̀ ó ti fi tó dé lẹ́bà torí ẹ̀ lé dànù arábìnrin dákùn fìtínà tó ń fẹ́ àrùn wọn fàfáàdùn àrí ìbàjẹ́ ó pọ̀ lórí lẹ̀ o tí kò wá sí pọ̀ ní ti jẹ̀má ọmọdé ẹsẹ̀ sírì tó ń lóyún tí kò sí pọ̀ ọmọ ẹsẹ̀ sírì tó ti ṣẹ́yún mẹ́fà tí ò sí pọ̀ ayé mẹ́rin lẹ́fẹ́ kànú aburú àwọn eléyìí social vices yìí àwọn aburú àwùjọ yìí kò wé ẹ pé orin ó pàdé rẹ̀ pé ojókòó yóò jókòó sí ọ tó àwùjọ ìbàjẹ́ láwùjọ gbogbo wa láti mọ̀ láti mọ̀ torí ẹ̀ ẹni tó bá wá bá yín ó fi ẹ̀ ó mẹ́sìn wá ó mú jọmọlúwàbí wá alábẹ̀lẹ́yìn òbí ẹ̀yìn àwòlíyá ẹ̀yìn tẹ́ lẹ́sùn àti fọmọbìnrin lọ́pọ̀ ẹ mọ́ ẹ̀sìn téèjì láti fi ọmọ yín fóró èèyàn bẹ́ẹ̀ torí pé àdùn ayé òun ni ká ní ọkọ káláya àmọ́ in tó jẹ́ ká jò bẹ̀ tó bá ní kalẹ́ òun náà ní káwọn méjì kí wọ́n lẹ́sìn kí wọ́n jẹmọlúwàbí anábì sallallahu alaihi wasallam ó ní àdúnyà mọ̀tá wa khairu mọ̀tá ìyá gbọ́dọ̀ tó sọ níhà ó ní ẹ̀rí ilé ayé látòkè rẹ̀ délẹ̀ adùn ni àmọ́ adùn tó dáa jù láyé tó pé jù láyé òun náà ní azọ́jọ́ tó asọ́ níhà ìyàwó rẹ̀ níyàbá ní torí ẹ̀ kò dọwọ́ wa o jama mùsùlùmí o dọwọ́ wa àmọ́ wá ọkùnrin tó dáa láti fi ṣe ọkọ ni a sì wá obìnrin náà tóun náà dáa tó lẹ́sìn a fi ṣayá ni olùwà wa ọlọ́run bá sọ ní alukóra nìyí pé wàlúbálàdù sọ yìí torí pé tọkọ bá ti dáa olórí ilé nù tíyàwó náà sì dáa ẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ nù baálé ilé dáa ó lẹ́sìn ó ọmọlúwàbí ìyálé ilé dá òun náà lẹ́fì olùmọlúwàbí àwọn méjì dá wọ́n ti dìlú àwọn ni nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ mú wá yìí ó ṣẹlẹ̀ wọn lórí ọlọ́ni wẹ̀lìbẹ́lẹ́dù tó yìí ọlọ́ni ẹ̀rí ìlú tó mọ́ ìlú tó mọ́ ìyá òrojù nàbàtù húbi ìdí rọ́bì yìí àwọn irúgbìn rẹ̀ yóò máa jáde pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n rẹ̀ ìyẹn ni àwọn èso rẹ̀ yóò máa jáde jẹ̀mọ́ àwọn èso dáadáa yóò mọ̀ jáde bẹ́ẹ̀ yóò mọ̀ jáde yóò mọ̀ jáde látara wọn. wọ̀lẹ́bí ìkàbù àmọ́ ìlú tó dọ̀tí ìlú tó dẹ̀gbìn ọkọ òmọ́lọ́ ìyàwó náà òmọ́lọ́ ọkọ èsì náà ìyàwó náà èsì náà ọkọ ògbọ́lọ́ gbọ́ ìyàwó náà ògbọ́lọ́ gbọ́ ọkọ mutí ìyàwó mu gbó ọkọ mutí ìyàwó mu pàyà ẹ̀dàkùn ìlú náà làwọn náà àbí wọ́n ẹjọ́ ìlú ìlú ni wọ́n àmọ́nu wo ni albaladu alkhabis ìlú gbẹ́ ìlú ẹ̀gbin ìlú dọ̀tí láàyè kòrùtù kò sí tó wọ́n mú jáde kò sí tí ó mú jáde ìlà nákìdá irú rẹ̀ náà ni ó mú jáde láti máa ń pa lówe lárúbáwá pé ọmọ tó bá jọ bàbá rẹ̀ kò ṣàbòsí àbójábòsí <laughs> ọmọ tó bá jọ bàbá rẹ̀ kò ṣàbòsí lórí ẹni pé pé ẹni ni gíní yorùbá nù ó jọ ti lárúbáwá wọn lẹni gbé ni là á mọ ẹjọ ibi a bá sì ti jáde ilé tá a bá ti jáde òórùn rẹ̀ a máa hàn lára ẹni bẹ́ẹ̀ ni ìjọba ọmọ ọkọ tẹ́lá gbogbo gbogbo ìjọba ti rí ládùúgbò bí kó mọ wọ ṣọ́ọ̀tì nìkan kó mọ kó yọ kúnlẹ̀ kó mọ á fi aṣọ tó aṣọ tó wọ̀ ó mọ ọlọ́run ẹ̀ ní o a máa fi yóò mọ fi déjì kákàkiri ẹ lọ wọlé rẹ̀ ẹ ẹ lọ wò ó ẹnìkan bẹ ládùúgbò wa oníṣẹ́ aláìsí ní kọ́lọ̀ bá wa fọ̀ nùkẹ́ mùsùlùmí ni kẹ́tọ́ lè rí pé yóò wọṣọ á yóò pẹ́ gbẹ́yọ ní patí àmọ́ yóò mọ̀ yìí ládùúgbò pẹ̀lú ọkùnrin gbogbo àmọ́ tọ́lọ̀ wọn fún lọ́kùnrin bá náà ti rí náà nù lẹ́yìn ikú bàbá wọn náà ti máa jẹ́ káàkiri nìyẹn wọ́n lè ti bí láti bẹ̀rẹ̀ lọ síbi junction abẹ́ bíríìjì náà ní kàná ni ó wọ̀ lọ ó sì yọkùn lọ gbogbo àwọn ọmọ ẹ̀ torí pé ẹni bá bí ni òun là á máa jọ ọlọ́ni wọlé ni hamud ọlọ́ni ẹ̀rí ilé tó jẹ́ ilé ẹ̀gbin ilé ìdọ̀tí ilé tá à pinlẹ̀ rẹ̀ pẹ̀lú bó ti yẹ ká pinlẹ̀ rẹ̀ lẹ́yìn akọrọjù ilẹ̀ anákìdá òṣè tí máa ń mú jáde o àfi ibi irú rẹ̀ ni o ọlọ́ni kàdáàlì kan sọ́rọ̀ fún ayé àtìlẹ́ kọ́ ilé ṣòro ọlọ́ni bó ọlọ́run ṣe máa ń darí àwọn àmì ọlọ́run ilé fún gbogbo lójú tí ó dùdọ́ fọ́lọ́ torí ẹ̀ ó dọwọ́ wa amójútó ilé wa ọ̀rọ̀ tọ́lọ̀ nsọ sọ yìí òdodo nìyẹn wọ́n máa bí táwa bá dé yìí náà nínú ẹ̀sìn oníkálukú wa bá dé wọ́n tó mọ̀ mọ̀ pé ah, alihamdulilah àwọn ọmọ tọ́lọ̀ ń fún ọ bí wọ́n ṣe rí òòrí bí wọ́n ṣe rí ìdókò ọdún mẹ́fà nínú ẹ̀ nínú wọn ó ti mọ ọlọ́dún mẹ́wàá nínú wọn ti mọ ẹ́ wọ́n ìwú wọ́n bó ṣe rí gẹ́lẹ́ nù bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o àpẹẹrẹ lélẹ́yìn torí ẹ̀ pẹ̀lú bàbá màmá baálé ilé àti ìyálé ilé oníkálukú wa a wà ní ìfọwọ́sowọ́pọ̀ ilé wa tó sì jẹ́ ilé ìsìláàmù ilé mùsùlùmí tó pé ilé tí wọ́n mọ̀ bá ilé ìsìláàmù lélẹ̀ ilé mùsùlùmí lélẹ̀ ilé àwọn ẹni ọlọ́run òun náà ní ilé eléyìí eléyìí ni yóò wá ná wa ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà bẹ́ẹ̀ ni àti ọ̀pọ̀lọpọ̀ dààmú torí pé ṣèitán ìbílíìs kò fẹ́ ilé tá a fẹ́ gbé kalẹ̀ kò fẹ́ kó wà lẹ̀ inú ṣèitán kì í dùn kílé kó jẹ́ ilé mùsùlùmí kílé kó jẹ́ ilé àwọn ẹni dáadáa ẹni rí ìtọ́ni kì í bẹ̀. a máa fẹ́ ilé tó dájú pé tọ̀ àwọn ìlànà rẹ̀ ni wọ́n máa rìn òfin rẹ̀ ni wọ́n máa pamọ́ ìlànà rẹ̀ ni wọ́n máa tẹ̀lé lébi ṣọ́ọ́ṣì títí ìkọ́ni mọ́ fẹ́nu. olùrànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ní sọ fún wa nínú ọ̀rọ̀ pé ìnà ìdílé ìta alábìnrin ẹ̀rí ìdílé sùtẹ́ ẹ̀rí yẹn nìyí yẹ́dọ̀rú arṣahu alalma ìtẹ́ rẹ̀ ó gbé láàrin omi fún ma yẹ́bù aṣọ tó bá gbé láàrin omi tán yóò wá jókòó sórí ìtẹ́ rẹ̀ àwọn ará àwọn ṣàyàfíìnì rẹ̀ yóò wà rán wọn ta fàádìnáhùn mínúhùn mẹ́sìlá fàádáhùn mú fitna náà bá wá dé ẹni tó bá wá jábọ̀ tó jábọ̀ wípé ah ìtòhun ṣe lélẹ́yìí tí ṣìtọ́ ni pé àdánwò tí wọ́n dá sáyé òun ló tóbi jù irú ẹni bẹ́ẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn ṣètọ́nì ní máa mú lẹ́gbẹ̀ẹ́ ní ó mọ́. Àdájọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ ní yẹjú wa tó ń bọ̀ yà ó nínú àwọn agbórígbà ṣètọ́ ni yóò dé yóò mọ̀ sọ wípé fàáìtù kádà wà kádà ìdébì dálẹ́ nìyó láwùjọ ọmọnìyàn ó ẹ̀yàkóòlù máa sọ náà àtàṣílà ìtọ́nà ọgbẹ̀gbẹ̀ ẹ̀ wíwò sí kankan bí ẹ̀yìn lóge oníkéyàn kó pààyàn eléyìí ò burú tó kò sí burú tó ìburú tó oníkéyàn jálè eléyìí ò sí burú tó oníkọ́ àlàtọ́ mẹ́yẹ̀ àdúgbò pẹ̀yàkó títí kíkan nínú àwọn ọmọ lẹ́yìn ṣètọ́nù ó fi wádé tí ó sọ pé máa taratuhu hatta farratu bainahu wa bayna imraatihi. mo lọ sílé ilé kan mo wọ̀ lọ mo wá wọ àárín ọkọ àti ìyàwó mo wá dẹ̀ wọ́n síra wọn mo sì pín wọn mo pín wọn ọkọ gbàgbọ́ mi ìyàwó gbàgbọ́ mi mo tún wọn ká. tó túmọ̀ sí pé in every muslim home gbogbo létà bá ti pè nílé mùsùlùmí ṣètọ́nì máa ń fẹ́ kópa nínú ẹ̀ kí lè wa kó mọ̀ bàjẹ́ lè mùsùlùmí mọ́ káàmọ̀ ṣe bó ṣe wù wá àbí tí ìgbéyàwó gan tí ó wà forí sẹ́pọ́n lára lẹ iṣẹ́ ṣètọ́nì nìyẹn o torí ẹ̀ ìrẹ́ pé wọn tó bá jẹ́ mùsùlùmí iṣẹ́ tí wàá ṣe ó pọ̀ púpọ̀ á mọ̀ ọbẹ̀ lọ́wọ́ bá ti nù tó wọ́n lọ́dà kó mọ́ṣẹ̀ ṣe rọrùn fún mi kì í ṣagbára wa láàbí ṣe ẹ̀ bàbá ti ń kírun táà ń ṣàdúrà á mọ̀ ọbẹ̀ lọ́wọ́ pé ìwọ ọlọ́dà kù ilé mi ṣe ní ilé alápẹ̀lé ilé mi ṣe ní ilé ọ̀wọ̀ ilé mi ṣe ní ilé mùsùlùmí ilé mi ṣe ní ilé ìfọ̀kànbalẹ̀ ilé mi ṣe ní ilé àwọn ààyò rẹ ìyẹn máa ń ṣàdúrà rẹ bàbá ṣe wọlé bàbá ṣe jáde torí àwọn àkárù tá padà máa mú wọ́tọ̀ lẹ́bí sọ fún wa nìyí tá a fi ń dáàbò ilé wa tó a gbọ́dọ̀ mọ́ sọ ilé tá ń gbé torí pé ṣe ìtọ́ ní òní fẹ́ kárí ilé gidi gbé kalẹ̀ ẹ̀rọ àwọn ilé tá à ń rí láwùjọ lénìí tá a sì rí èso rẹ̀ bí ìpànìyàn bí ìmúkúmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà ìbílẹ̀ jẹ́ tó ń bẹ láwùjọ láàrin yẹn ìdùnnú ṣètọ́ nìyí kọlá ìdùnnú nìyí torí ẹ wọ́n tó jẹ́ mùsùlùmí ó ran ṣètọ́nì lọ́wọ́ tí ṣètọ́nì ó lò torí wa kúrò níbi ìlànà ṣètọ́nì eléyìí jẹ́ nínú àwọn òpó ilé wa fi ń jẹ ní tó dáa òun la fi wá obìnrin tó lẹ́sìn tó níwà a sì lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ wàlíyù rẹ̀ wọ́n sì yọ̀ǹda rẹ̀ fún wa ká tó fọwọ́ kàn ká tó lásìkò pẹ̀lú ẹ̀ kó tó bímọ fún wa. gbogbo eléyìí lára táwọn fi ń sọ ilé wa nìyí ìlànà jìnnà sílànà ṣìnà olùfẹ́ gbélé mùsùlùmí kalẹ̀ oníkílè rẹ̀ kó dáa ilé dáadáa ló fẹ́ ọmọbìnrin tó gbẹ́lé tó gbélé tó níyàwó rẹ ni bàbá rẹ ò sí ìyànda rẹ fún ẹ̀rẹ̀ ti bímọ márùn ti bímọ márùn kódà nílànà yorùbá gan yorùbá gan kọ́ báwọn ọmọ yẹn bá padà dàgbà ilé òun kò ní tòrò wọn lágbolé tó bá ń tòrò wọn máa lè lò sí ìdàgbà wọn máa lè lélẹ́yìn lórí làwọn akáàánú àwọn máa lè tó ń bẹ láwùjọ lé nìjọba mùsùlùmí lẹ́yìn náà ilé tó jẹ́ ilé ìsìláàmù tó jẹ́ ilé mùsùlùmí jama mùsùlùmí a rí wípé a mójútó àwọn àkárò wa àwọn gbólóhùn kọ̀ọ̀kan tánàbí ti lé wa lẹ́nu tọ́lọ́run tó fi hàn wá náà kùránì náà máa ń wí a máa ń wí nílé wa o torí ẹ̀ ìwọ bàbá ó mọ̀ màmá náà ó mọ̀ ní déédé ń tá níkàápá láti mọ̀ tá a bá sì ti mọ̀ ká gbìyànjú ká máa lò nínú ẹ̀ òun náà ni qira'atul Qur'an al-Karim ilé tá a bá pè nílé mùsùlùmí a máa ka alukurani bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyẹn ló fi rọ́pò disco ló fi rọ́pò òbésèré àyìnlá ọmọ ewúrẹ́ ló fi rọ́pò àwọn nǹkan táwọn yẹn máa ń gbọ́ ìdíwọ̀n mú wọn gbọ́ nílé rẹ nìyẹn alukurani karim àwọn wáàsí tó ń ṣàlàyé alukurani àwọn wáàsí tó ń ṣàlàyé ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam àwọn tó mọ̀ gbọ́ nílé rẹ nìyẹn gbogbo àwọn táwọn ẹlòmíì máa ń wò nílé wọn nínú àwọn nǹkan tí ránṣẹ́ ìtọ́nì lọ́wọ́ láti mú àbùkù àbórí gbúgbálé gbogbo eléyìí ni wò jìnà sí torí ẹ bó ṣe mọ ni ó mọ ìyàwó rẹ gbọ́dọ̀ kàlùkùránì kódà bàbá fẹ́ obìnrin bí ò lè kàlùkùránì lára ìgbìyànjú ọwọ́ ọkọ ni à ah, wọ ìyàwó mi tí ò lè kàlùkùránì à ah, láti gbìyànjú ọ̀rọ̀ wa lọ sí ilé kí ah, ó wàá gbìyànjú ẹ o ó gbìyànjú ẹ ọmọ ti sọlá tuntun àwọn àyè àfi kọ́ ẹ̀kọ́ alukurani sínkù àfi mọ́ lóle ń bẹ̀ lóle ní kákẹ́kọ̀ọ́ alukurani ẹ̀kọ́ alukurani rọrùn ju ẹ̀kọ́ òwe lọ síbẹ̀síbẹ̀ ẹ àgbàgbà tó fi ń kàwé ẹ bá gbé ìwé lẹ́nu ìyá mi ìyá tó lọ́lẹ̀wé ẹ mọ̀ bẹ́ẹ̀ lè fi mọ̀mọ́ sẹ́ lọ́lẹ̀wé àbí àná gbóṣù àmọ́ eh, I don't see anything when you fit do arúmọjẹ for me for this oyinbo. Ah, ó kàn lánàá ní mọ́nà máa ń sọ ìbò ìyá arúgbó àwọn tó wá di gbé káka alukurani wàhálà bíi nù wọ́n nílé ka alukurani eléyìí ò fojú mu ìyàwó rẹ̀ gbọ́dọ̀ lè ka alukurani bó ṣe mọ ní ó mọ kò pọn dandan kó wà kó jẹ́ máhírọ̀ máhírọ̀ máhírọ̀ òun lè tó tó wà excellent níbi tó ká alukurani àmọ́ àá tí o bá jẹ nílé gba hundred hundred tí lè gba eighty àá àbí kó má lè gba ten nínú alukurani kọ̀ọ̀ àwọn agbé kòránì tó wájú ìyàwó rẹ̀ ó wá torí rẹ̀ kò lùpẹ́ tí ẹ̀yìn lélẹ̀ ilé àbójú bó ṣe dà kódà bó bá fẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí baálé ilé àwọn obìnrin náà ń gbélé jù wá lọ tó náà bá ti fi nǹkan kan dí wọn lọ́wọ́ nìyí nǹkan bí ni wọ́n mọ̀ múṣẹ ni wọ́n mọ̀ múlò anáduwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní alimahiru bẹ̀lẹ̀ kùrán ó ní ẹ̀rẹ́ ń tó mọ kùránì ká dáadáa sí kùránì dán lẹ́nu ẹ̀ máa sáfọ̀rọ̀ tí kì í rọ́ mi lè bára ọ̀rọ̀ yóò mọ ọbẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà ọlọ́run àwọn mọ̀lẹ́kà wo ni asáfọ̀rọ̀ tọ́nà máa máa ń ṣe àlùbárọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà alápọ̀nlé tó bá ti jẹ́ kìyàmọ̀ gúrùpù wọn ni ó tò sí torí wípé kùránì dálá hán lẹ́nu ẹ̀ dáadáa á gbìyànjú ká wà nínú gúrùpù yìí tọ́ bàbá tiẹ̀ wá lè ṣe léyìí àwa ní jẹ́ aláìmọ̀kan lódidi láti mọ́ lè pe kankan náà kùránì eléyìí bójú mu alábì sallallahu alaihi wasallam lẹ́ni yẹ kọ́rọ́ wọ wà ṣáàpù nàlẹ́ yìí ó lè rẹ́ tó ń ka kùránì tí kò sí ọrùn fún àtìkà ṣáàpù nàlẹ́ yìí ó lé fún àtìkà bá báyìí ali ali ali ali ìjọba ìwé náà nù o. tí ò rí pé o àmọ́tò ti bẹ́ẹ̀ kò fi ilẹ̀ alábìnrin wọn lẹ́bi ẹ̀kọ́rọ̀ òhù ó lẹ́ẹ̀rẹ́ tó ń ka alukur'an wọ́n wọ́n ṣàkóso àlẹ́ bẹ́ẹ̀ ni kur'an ò rọ lọ́rùn láti kà bàláwo wá jẹ́ anábì ni ó tàn ládàá méjì lọ́dọ̀ ọmọ ládàá àkọ́kọ́ ó a mọ̀ sí dáadáa a kì í fẹ́ pẹ́ lórí ẹ̀ yóò gbà ládàá sùúrù ládàá ẹlẹ́ẹ̀kejì òní fi gbogbo tó ń torí ẹ̀ ìwọ bá lélẹ̀ ó máa ka alukur'ani nílé rẹ̀ ìyàwó rẹ̀ òun náà máa ka alukur'ani nílé rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí àwọn náà máa ka alukur'ani lára sùsùn tẹ́lifíyà ẹ̀kọ́ tá a fa àwọn ọmọ òun nìyẹn kíka alukur'ani nílé wa kódà ó tún máa plé rẹ̀ gan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó plé rẹ̀ lóníkàlùkù ní tẹ́ta lọ́lọ́lọ́ tẹ́ẹ̀fì máa gbọ́ eléyìí pàtàkì anábì tí wọ́n bá ti ń ka alukur'ani ṣètọ́ni ìbílísù máa ń sáfù àmọ́ sákúrò nílé ìdílé wa fi ń jẹ́lẹ̀ mùsùlùmí nù jama ẹ̀wọ̀n tó dùn èèyàn láwùjọ àwọn arẹ lómi ní ilé rẹ nìyí àwọn lẹ́kàn bẹ jẹ̀mọ́ láti gbàtẹ́ lómi ti kó délé títí títí tó fi di bí ọdún ogún ọdún lẹ́nìí ọdún mẹ́wàá lẹ́nìí rédíò rẹ̀ kò pọ́ sí ẹ̀rí kò pọ́sì rédíò rẹ̀ rí kò pọ́sì késẹ́ẹ̀tì rí ó ti ṣe débi wípé ó ń plé orin kan báyìí orin kan parí ó ń gbé e náà ni ó ń parí ó ń gbé e ni ó ń parí ó ń gbé e ni àlẹ́lú wà bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ̀dá kò ṣe lé ṣe lé mùsùlùmí nù ó dẹ̀ pé rẹ̀ mùsùlùmí ṣe lé mùsùlùmí lélẹ̀ ilé rẹ̀ ni wọ́n ti máa ṣe ìlànà ṣètọ́n ìlú ṣètọ́n orin ṣètọ́n ọ̀rọ̀ ṣètọ́n nínú ilé rẹ̀ ó ti pẹ́rẹ́ ní mùsùlùmí torí ẹ̀ ilé mùsùlùmí kìí jẹ́ lébàwọ̀n kìí jẹ́ lébàwọ̀n alukurani là máa kà lé wa wá àti là máa gbọ́ lé wa bẹ́ẹ̀ ni àwọn orin tó bá jẹ́ wọn orin bíi wákà tó nílùú nínú ó sì dájú pé ìtumọ̀ rẹ̀ dáa ó kọ́ni lẹ́kọ̀ọ́ ó kọ́ni lẹ́sìn ó kọ́ni jíjọmọlúwàbí àwọn eléyìí àmọ́ gbọ́ nílé mùsùlùmí jàmá mùsùlùmí eléyìí ni nínú àwọn àkíyèsí ta gbọ́dọ̀ mójútó òun náà bákan náà ilé mùsùlùmí ọkọ àti ìyàwó á ní ìfọwọ́sowọ́pọ̀ dáadáa nígbà bá fẹ́ wá ọmọ á wá ọmọ pẹ̀lú ìlànà ọlọ́run má gbàgbé gbogbo ẹnikẹ́ni tí máa ń rìn sílé àti tí ń kọ́lé tó sì lọ́kọ tó níyàwó wọ́n lè balẹ̀ ìbímọ ni àǹfààní ọmọ la fi ń ṣègbéyàwó àmọ́ ọmọ wo ló fẹ́ ní ẹ́ ṣé ọmọ tó mú gbó ni tó mutí ni tó mu pàyà ni tó mu kókè ni sọmọ tí ó mọ ná òbí ni sọmọ tí ò ní sí lọ́run ni àìróǹgbà wa kọ́ lélẹ́yìí èròǹgbà wa ni pé ká bí ọmọ tí ó gbọ́rọ̀ sí wa lẹ́nu ọmọ àrítìtù ojú ọmọ àrítìtù ọkàn níta fẹ́ nìyẹn ọmọ tó lẹ́gbẹ́ ká tó pè yóò ti dá wa lóhùn ọmọ ká tó bá wí ó ti mà ṣiṣẹ́ láti ṣe níta fẹ́ nìyẹn olú ọmọ la fẹ́ ọmọ tá a lè ti sẹ́yìn lọ la fẹ́ lójú ayé wa yóò fi wá lọ́kàn balẹ̀ nígbà tá sí láyé náà nìyí kò sí ìbẹ̀rù fún wa pé ah ṣé lè wá ṣe fi sáyé báyìí níta ń fẹ́ náà fi ń bímọ nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ tó bá yẹ pé àwọn máa fẹ́ bírú àwọn bá nìjàmá bá a ṣe ń gbé bọ̀ yìí náà láti máa gbé o obìnrin tó lẹ́sìn ni o tó níwà tó níjọmọlúwàbí ọkùnrin tó lẹ́sìn tó níwà tó níjọmọlúwàbí là á máa wà o. nígbà bá wá fẹ́ ṣeré lọ́kọláya kódà lákọ̀ọ́kọ́ ọjọ́ níbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ tá bá mọ́bìnrin wọlé ìyàwó wa wọlé àkànní gbẹ́ àkànní rọ́ọ̀lù bí ìjì bá rọ́ọ̀lù yẹn bẹ́ẹ̀ kọ́ ilé yìí ilé mùsùlùmí ni ẹ fà lé yín lọ́wọ́ eré fún ìyàwó rẹ kó ṣàlùwàlá wọn síwájú rẹ̀ gan o lè wá bí milk dàbí yogurt tó tutù ó ṣe wọlé rẹ̀ rí ó gbé fún ìjọba máa ń pera yín kó pé ìjọba máa ń pera yín kó pé ó wá gbélé lọ gbà kó jẹ́ nǹkan àlejò pé ìyàwó òbí ṣẹ̀ṣẹ̀ dé wọ́n tó ti níyàwó kan eléyìí náà ti gbọ́ ò sì láǹfààní ìyàwó kejì gbogbo àwọn kan tó rí practice ibi ìyàwó kan òrùtó ń bẹ́lẹ̀ ó ofu sọ́sá ó fún ó fún ó fún yúgọ́t àbí oyin àbí kankan tó tutù ó fi ṣe lálejò tó bá mú ẹ̀hẹ́ tó araka wá iwu ẹwà yẹnà sílẹ̀ aráka méjì ìwọ bọ̀ wájú òun bọ̀ ẹ̀yìn lẹ́yìn fásitì àti ni máàmù òun ni màmúmà tó bá sálámà òun náà lẹ́yìn ẹ̀ ó wà ń gbé ọwọ́ ọmọ níkà rẹ èyí ń pè ní ati àti ìfábẹ́là ó gbélé ọpọ́n wájú ìyàwó rẹ̀ báyìí ó gbélé báyìí ó sọ yìí pé aláhùnmá ìwọ mi allah ó pe ọlọ́wọ́n bá rẹ̀ ìní èmi ẹrú rẹ̀ àti àlùkà mò ń tọrọ lọ́wọ́ rẹ̀ mẹnìkọ́yìrì máa jàbáṣà àlẹ́ ìhà oore tó fi sára ìyàwó mi ẹ́ oore tó dákàrà ìyàwó mi yìí ó sọ bẹ́ẹ̀ gbogbo obìnrin ló lóore bẹ́ẹ̀ ni oore ń bẹ lára wọn bẹ́ẹ̀ náà ni ìdàkejì ń bẹ lára wọn oore tó ń bẹ lára wọn yẹn látọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run tó wọ ọlọ́run dákun oore ti ń bẹ lára rẹ̀ èyí tó dámọ̀ èyí tó ń náà gbìyànjú fúnra rẹ̀ dákun fún mi wàá rúdíríkà mi ṣáàrì ha dákun olúwa mi ṣọ́ mi. kúrò níbi ṣáríhà aburú ọwọ́ ìyàwó mi àìdá ọwọ́ ìyàwó mi jàǹbá ọwọ́ ìyàwó mi lákò sọ mi kúrò mbẹ wàṣàbí máa jàbálì tààléhà àti aburú tí wọn lọ́wọ́ bá dá mọ́ ọ láà nítorí sọnù jẹmọ́ ilé mùsùlùmí nù àpẹẹrẹ ilé mùsùlùmí òun nìyẹn gbogbo gbà tó o bá ti wá fẹ́ báyàwó rẹ láti pọ̀ ẹ́. Eh? kò má jẹ́ lẹ́yìn tẹ́jẹ̀ ti bímọ tẹ́jì bímọ 20 ẹ̀dúgbẹ́ bí sí àdúrà táà máa ń ṣe tí ọkùnrin máa ń ṣe bá lè lé máa ń ṣe nígbà tó bá fẹ́ da omi sí ìyàwó rẹ̀ lára má gbàgbé ẹ̀ ìwọ ìyàwó sì máa rántọ̀ rẹ̀ létí torí nígbà míì inú wa máa dùn débi pé ẹ́ ìyá máa gbàgbé tó yẹ kí ìyẹn ṣe ń gbàgbé àbá àbá ẹ wà gbé o àdúrà àdúrà ìṣàdúrà àdúrà wo ni anábì ló fún aládùúrà náà jama mùsùlùmí kí làdúrà náà alábìnrin ká máa sọ pé bisimilá bisimilá olúwa mi gbogbo orúkọ tó ń jẹ pátá pátá tó sọ́ra rẹ òmòfin wá ìrànlọ́wọ́ ìkúnlọ́wọ́ agbára lórí tí mo fẹ́ ṣe yìí kó fún mi ní èròǹgbà tí mo fẹ́ bisimilá aláhùnmọ̀ jẹ́ níbi na ṣèkọ́ọ̀rọ̀ ọ̀dẹ́ níbi ṣèkọ́ọ̀rọ̀ márùn-ún zakatana olúwa wa dákun ṣèkọ́ọ̀rọ̀

láyé dọ́rọ̀ ó ṣe tọ́nu àbẹ̀dà oríṣi ìtọ́nù ò ní fara ní ọmọ ìyẹn rárá rárá sí òkúrò láyé tested and trusted jama gbogbo àtàwọn akálẹ̀ alhamdulillah àdé ẹ́ àbẹ́ rẹ̀ díje ẹ̀ṣẹ́ tí wá rí tàbí òrí bẹ́ẹ̀ àwọn ọmọ wọlé ní alhamdulillah àwọn tukọ́ àwọn olùpáyọ̀ ọlọ́run olùbẹ̀rù ọlọ́run àwọn ọmọ wa abẹ́lọ́run kọ́lọ̀kún ṣàlékún bẹ̀rọ ọlọ́run fún níkàlù ọ̀rọ̀ anábìrin ẹ kò lè lọ láìṣe ilé mùsùlùmí nù torí ẹ lẹ́sùn mọ́ pé ní tá a fẹ́ túnṣe láwùjọ pọ̀ ẹ dákun ọkùnrin tó mú ọmọ obìnrin tó ń kira mọ́lẹ̀ lábẹ́ bíríìjì tó fún lóyún ẹ mọ̀ pé tí ìwà abú tí wọ́n wù yìí ní wọ́n gbìn tẹ́sùn rẹ̀ bá jáde àwọn táà lọ́wọ́ bẹ́ẹ̀ náà á jẹ́ mbẹ́ tí a bá jẹ́ mbẹ́ ni á jẹ́ mbẹ́ tó ṣẹlẹ̀ nìyẹn tó omi omi ti pọ̀ ju èlùbọ́ omi ọkà pọ̀ ju èlùbọ́ lọ òun torí ẹ̀ ó la fi rọ gbogbo àwa mùsùlùmí wọ́n wò pé ẹ̀ mẹ́ta ṣoṣo náà fún àbójó bójó ọmọlẹ́yà bí sàlámà àlè ilé ìta sọ ìyàmẹ́bì ló fi ilẹ̀ fún wa kọ́nà àwọn òfin ṣe mùsùlùmí kó dédé fèrí gan ẹ̀dá kò ṣe gbogbo táwọn ilé láwùjọ tó dùn mọ́níkàlùkù kò dùn mọ́níkàlùkù o lè sọ pé fẹ́ gbé jẹ́ fẹ́ nìkan ní ìkọ́kàn rẹ balẹ̀ mídíẹ̀nì rẹ bá ní pọ́ọ̀tù ó mọ̀ ah, á àtàlùgbà mi tún ṣe ooo alóbẹ́sọ̀ jẹ́ tó fi ẹlọ́kàn balẹ̀ tó bá ní mọ́tò jẹ̀mọ́ àdánwò twenty ló wà níwájú rẹ̀ àdánwò mẹkáníìkì àdánwò pẹ́ńtà àdánwò ìwáyà àdánwò gbogbo wọ́n mọ̀ rẹ́ ọdí ẹni kò sí mọ́kànbalẹ̀ mọ́ kí ló fà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tí ò da yìí ìwà àjogúnbá òun lọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí ẹ̀ wọ́n láti pínísí àti kékeré lọmọ tí ó bá jẹ́ àṣàmú ní ti máa ń ṣẹnu ṣámúṣámú àti kékeré láti rí àwọn ọmọ wa láti fẹ̀sìn rè wọ́n lára ìfẹ̀sìn rí ọmọ òun náà ni ọ̀nà gbàtà gbà mú wọn wáyé ó jẹ́ lànà tọ́lọ̀ eléyìí jẹ́ nínú ẹ̀kọ́ torí ẹ̀ nínú ẹ̀kọ́ òun náà ni pé a gbìyànjú àwọn ọmọ wa á fún un lẹ́kọ̀ọ́ islam ó fọ ọmọ ẹlẹ́kọ̀ọ́ islam dáadáa ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ ayé ó fún wọn ilé mùsùlùmí nìyẹn ó péjọpọ̀ wọ́n mọ̀ mi báyìí báyìí báyìí ni ìwà dáadáa lélẹ̀ orí ìwà mẹ́ta ni o ìwà tí wàá wù sí ọlọ́run tó dá ẹ ìwà tí wàá wù sí ara rẹ ìwà tí wàá wù sí gbogbo ẹlòmíì lẹ́yìn rẹ òní ìwà tó wù sóbì ìwà tó wù sára lé ilé mùsùlùmí yóò jẹ́ lé tó pé àwọn alábàágbé wa wọ́n ní ìfọ̀kànbalẹ̀ lé wa lórí ilé mùsùlùmí nù àìmọ̀ afárá ni wọ́n torí pé wọ́n ṣe mùsùlùmí tó bá rí pé àwọn tẹ́ẹ̀jọ́ ń gbélé kèfèrí ni wọ́n bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n àmọ́ wọ́n jó níṣẹ̀ṣe òun afárá ni wọ́n ó wà pílé kúránì ló wà ládùú ẹgbẹ́ kílódé kílódé táwọn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń pẹ̀lú ọ̀bọ̀jẹ́ wúrà tẹ́lẹ̀mí bá ń pè orin tó ń dìsọ́ọ̀bù rẹ kọ́ńplé fún lọ́gbà ọ̀nà ẹ̀ẹ́ òkè ẹ̀ bá wọ̀ ìdílé màá ṣùdẹ́sì ni wàá lò ni wàá lò mùsáwí àwọn òbí omi tó ń lò yóò ràn wọ́n. èyí tawọn tí wọ́n jẹ́ káwọn gbọ́ òun jẹ́ káwọn gbọ́ tó dáa àmọ́ tí wọ́n táwọn jẹ́ tí wọ́n gbọ́ ìjẹ́ ti di ni torí ẹ̀ ó ti di pẹ̀lẹ́kì ni ó ti di ẹ̀fọn tó fà léni ní ara tó ló pa jẹlẹ̀ ó ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ à kíní yìí pọ̀ mi ni wọ́n ra yín lẹ̀ láti hundred wọ́n gbé sí forty tó bá tún pẹ́ tó lọ bá wọn ìdàpọ̀ ah, kí ni yìí pọ̀ ó tún nínú forty wọ́n yẹ kan kúrò bẹ́ẹ̀ ó tún di ó di thirty àbọ̀wọ́n ní pé ẹ̀ ó pè é ń play kí ni ẹni lára ẹ̀ náà ní lára wọ́n play kùránì play kùránì tí wọ́n play lóòótọ́ òní wọ́n lára o àmọ́ tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kí wọ́n gbọ́ ni o àmọ́ tí wọ́n jẹ́ kí wọ́n gbọ́ ìdí ògbọ́dọ̀ fi ti gbọ́ ni o torí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹwọ́ wa àwọn aráalé wa ilé mùsùlùmí kì í fara ní ara ilé rẹ̀ túrẹ́gbẹ̀lẹ̀ mùsùlùmí ìwọ ló kọ́lé tó ń gbé mọ́ fara ní next àwọn ilé tó ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ ti mọ́ fara ní wọn o mọ́ múlẹ̀ ńlẹ̀ mọ́ ti tiẹ̀ mọ́ sì mú àyè aláyè mọ́ ti tiẹ̀ mọ́ sì fara ní wọn túrẹ́gbẹ̀ rẹ́ǹtì lé ni mọ́ fara ní àwọn tẹ̀yìn gbélé ilé mùsùlùmí nìyẹn o torí lè dọ́nà Allah بالوالدين إحسانا وبذي القربى ọlọ́run dọwọ́ yín o àwọn mọ̀lẹ́bí àwọn aláṣùmọ́ àwọn alábàgbé ó dọwọ́ yín ẹ̀sì dáadáa sí wọn anábíwá muhammad sallallahu alaihi wasallam orí mazala jibril lórí òṣìlú ànìyàn àtàdọ̀nà tó hàn lọ́wọ́ sáyé wọlé ó ní ìrírí ìlú gbogbo tó bá wá kì í dákẹ́ bí máa fún mi ní kìlọ̀ nípa ìwọ alábàgbé yìí ẹbá nílé yín ilé mùsùlùmí ni mùsùlùmí ni yín ẹbá fara ní àwọn tẹ́ ìjọ ń gbélé torí pé wọ́n ṣe mùsùlùmí ilé yìí kò sí nínú ìtìlá láàbọ̀rọ̀rọ̀ wà láàbẹ̀rọ̀ ilé mùsùlùmí kì í fara ní ilé kì í fara ní àwọn alábàágbé rẹ̀ ilé mùsùlùmí ní máa jẹ́ ilé tí máa gbé òfin ọlọ́run pẹ̀lú àwọn tí wọ́n jọ ń gbélé ní mọ̀lẹ́bí lára níran àpéwọ̀ oníkálukú ààbò ní kálukú lò dáadáa kódà ilé mùsùlùmí máa ran àwọn ilé ilé alábàágbére yìí máa ràn wọ́n lọ́wọ́ ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa bil mu'min laysa bil mu'min laysa bil mu'min alladhi yashbahu wa jaruhu ìwọ ìsìláàmù rẹ ò pé ìsìláàmù rẹ ò pé ìsìláàmù rẹ ò pé tó bá ń jẹun lẹ́kọ̀ọ́ ìmòyó nígbà tí ará alé rẹ tó ń sùn lébi ẹ dákun ṣe pẹ̀tẹ́ máa fi rí nì bó ṣe yẹ ká rí lélẹ́ ìjẹ̀fà mùsùlùmí àwọn tá a bá jọ ń gbélé nínú tọ́lọ̀ bá tó fi kẹwàá tó fi gẹ̀wá ẹjá fi mọ̀ wọ́n ó ra àpò rẹ̀ sí ó dúlẹ̀ sí àwọn ará alé yìí tí wọ́n ṣe mùsùlùmí àti tó jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe nínú wọn nìyí wàá àfi tì wọn fún wọn nínú tọ́lọ̀ fún wọn ó yọ dèdí kàkan nínú sixty four tẹ̀lékà èyí ò ní ọmọ lò ó kò sì yọ nínú márùn-ún yóò túmọ̀ sí pé ẹ ọlá àti ẹyọ́ mọ̀ dínkù rárá máa na kọ̀sán ìjọba kọ́tún mi máa lè alábìnrin tá a bá ń tọrẹ ìtọrẹ ò ní ní kí ọrọ̀ wa kó dínkù kí máa jẹ́ kí ọrọ̀ kó lékún ni torí náà ó dẹwọ́ wa ká ran àwọn alábàgbé wa lọ́wọ́ lára àmì tá a fi máa ń ilé mùsùlùmí nìyẹn in fact àwọn ọmọ wa a fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ máa rán ọmọ rẹ kó lọ máa gbé ní tó bá fún ara ilé rẹ mọ lẹ́yà gbà lọ fún ìyá ilé ma lọ fún ìyá ògúndálógbó lọ fún òrògbélé lọ fún ìyá sẹpọnáwòdò lọ fún lọ fún ẹhẹ ọmọ rẹ mọ ẹlẹkọọ pé ah màmá wa bàbá wa wọ́n máa rán wa sáwọn alábàágbé wọ́n máa àṣìṣe àwọn níbọ̀ wọn. ní ojú kó délé òòrùn èèyàn lọ́wọ́ bó ṣe rú àwọn ará ilé náà ó tún bẹ́ẹ̀ bá o wọ́n ti gbà lọ́wọ́ tó fi lọ́wọ́ ẹ̀ ẹ̀ ṣe ẹ̀ ẹ̀ ṣe ẹ̀ dàbọ̀ ó dàbọ̀ ó kọ̀kọ̀lẹ̀ fún gbì ilé ìyẹn kì í ṣe ilé mùsùlùmí dáadáa nù ilé mùsùlùmí dáadáa kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé tó bá ṣẹlẹ̀ ẹ̀ ó ń dùn ó ń dùn olófin tilẹ̀kùn mọ́rí nígbà tó bá kan ó ṣílẹ̀kùnlẹ̀ ó ṣílẹ̀kùnlẹ̀ ó ju àwọn alábàágbé a ti wá gbọ́gbọ́ rẹ pé ìwọ mùsùlùmí ló wá ṣẹlẹ̀ sí ọ o lè ránṣẹ́ pè wọ́n ní ò dáa tó ilé wa tó jẹ́ lé ìsìláàmù tó jẹ́ lé mùsùlùmí jẹ̀mọ́ a rí wípé àwọn alábàágbé àwọn ará àdúgbò à ń ṣe dáadáa sáwọn èèyàn a fìwà burúkú báwọn èèyàn lò à ń pẹ́ gbàlagbàlé a sì ń kẹ́ ọmọdé a sì ń pé ìwọ̀ tó ń bẹ láàrin wa pẹ̀lẹ́lòmí jẹ̀mọ́ gbogbo eléyìí ọlọ́run a máa lò fún ni láti dáàbò bò ni táburú bá wọ̀lú dídàmbá bá wọlé ọlọ́run ṣọ́ wa kúrò níbẹ̀ kò ní kàn wá bẹ́ẹ̀ ni torí ẹ̀ ó dọwọ́ wa bákan náà ilé mùsùlùmí ilé tá a ti máa kírun ni pàápàá jùlọ àwọn ọkùnrin àmọ̀yàn náfìlà nílé lóòótọ́ àlàkíjà máa mọ́tíláṣí àmọ́ ilé rẹ̀ náà mọ̀yàn náfìlà nílẹ̀ tààjùdù rẹ̀ máa mú wá ń bẹ̀ àwọn náfìlà àwọn ìrun ọ̀ràn yàn máa mú wá ó dáa ju káàkiri mọ́ṣíláṣí lọ ó dáa ju káàkiri ní mọ́ṣíláṣí lọ ká má ti sọ àwọn ìyàwó wa àtọ̀ràn yàn àti náfìlà àwọn mọ̀ kí ẹ dákun anábì sallallahu alaihi wasallam ní lẹ́ẹ̀tẹ́jú àwọn oníṣọ́dún fi ibò yóò ti kàn wọ́n lẹ́ẹ̀tẹ́jú àlúhà bàkan ọ̀dẹ̀ anábì ní ẹ̀kínu nílé yín ẹ mọ́sọ̀ lé yín ní kí ìtẹ́ ẹ mọ́sọ̀ nílé sàárè ilé òkú táàkìrù ń bẹ̀ torí ẹ̀ ẹ̀kọ́ nìyẹn fún wa ilé rẹ̀ wọn ò kírù ń ni ẹ̀dá kò jẹ́ tó fẹ́ àwọn tí èkìrù àbẹ́ ọkọ̀ tí kìí kírù lówó kírù lé ẹwà àwọn àdánwò ńláńlá nígbà ń bí nìyẹn o tó lẹ́bìrì pé àbálà àbábọ̀ èyí tó ní kálukú wa tá a fẹ́ túnṣe tá a fẹ́ yí padà tá a nílò láti mójútó láti correct ó pọ̀ ju intanet expect kíjọba correct lọ ìyẹn láriwo táwọn afa fún àti ipa tipẹ́tipẹ́ látàkùn àwọn sọ̀hábà ẹ̀fọ̀rọ̀ jọba lẹ̀ jẹ̀má nínú kòkò dúdú ẹ̀fọ́ fún máa jáde ìtọ́kàn wọn gangan wọ́n mójútó ìtọ́kàn ẹ̀ mójútó àwọn ìjọba wa kò ṣe gíní kò ṣe gíní ìwọ gangan tí ló ṣe gbogbo dáàbí lè pòfin náà bá mọ́ àyà sí kìí kírun kìí gbàwẹ̀ olówó kò yẹ zaka olówó kò lọ hajj ó sì gbórúkọ hajj bí ẹni hárahárà olórúkọ rẹ̀ abdullahi ọmọ abdulrahman <laughs> olórúkọ rẹ̀ kìí sì kírun gbàwẹ̀ sì kankan àmọ́ lè àwọn ẹ̀rọ gọ́ọ̀mẹ̀ntì ẹni yẹn kò mọ́ tó láyé sallallahu ọkùnlùkùn mọ̀sùlùmí àrùn ẹ̀yẹ ó lẹ́dẹ̀ kọ̀ọ̀kan nínú yín rọ́ọ̀rí aṣíwájú nìyí olùdarí nìyí ọlọ́run ó sì béèrè lọ́wọ́ yín yóò béèrè lọ́wọ́ oníkàlùkù yín yóò sì di gọ́vnà yóò bí president yóò bí chairman yóò bí councillor yóò bí ọba bẹ́ẹ̀ náà ni yóò bí wọ bàbá alé àfáà alé kéwù ìmáàmù mọ́ṣíláṣí bàbálé ọlọ́run bèèrè lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ni ṣọ̀mọ́pọ̀lọpọ̀ bàbálé àfihàn tí ọlọ́run ó bí wá àfihílẹ̀ ìdánlọ́run ó bí ẹlòmíì <coughs> làwọn ń bẹ́ni yẹn yanjú alábìnrin àzáwùjù rọ́ọ̀ì aláàzáwùjàsì baálé ilé lídà ni adarí ni lórí ìyàwó rẹ̀ والزوجة راعية على آل بيتها بينا نيونا دليلونا لوري لوري كلكم راعي وكلكم مسؤول رعيته torí ẹ̀lú jẹ́ pé ká gbájúmọ̀ òfin ọlọ́run jẹ́rí tó bá ti ṣe ọlọ́run ní béèrè lọ́wọ́ rẹ̀ náà lọ sí tó làbúrọ̀ mọ́ mọ́ mọ́ polongo ìjọba nàìjíríà káàkiri ìlú wákàtí márààrún wọn ni mọ́ kí o àwọn ramadan wọn ni mọ́ gbà o ìṣe dáadáa tóbi rẹ wọn ni mọ́ ṣe o àwọn àbúrò rẹ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn alábàgbé rẹ eléyìí lè jẹ́ ká mójútó eléyìí ló fi ọlọ́run lórí oníkálukú wa ní ọlọ́dọọdán wa gẹ́gẹ́ bí ilé mùsùlùmí bákan náà jàmá mùsùlùmí ilé mùsùlùmí yóò jẹ ilé tó láti pé a máa pa òfin ọlọ́wọ́n ọba mọ́ lórí gbogbo àlámà ní ètò wa tóbi jù nínú tá a máa mójútó nílé wa òun náà ni hakulọ ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run tá à ń pè ní tawhid jama mùsùlùmí eléyìí tó púpọ̀ eléyìí ni Luqman alayhi salam ló fi pinlẹ̀ ẹ̀kọ́ tó kọ́ mọ́ ẹ̀ nínú al-Qur'an al tó kọ́ mọ́ ẹ̀ lélẹ́yìí sọlẹ́yìn náà làwọn náà fi pinlẹ̀ pẹ̀lú ìyàwó wa láti pinlẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa nílé wa ìyá bùnẹ́rì ìwọ ọmọ mi láàtó ṣeré kíbi lọ wọn bọ́ lọ́wọ́ orogún ilé mùsùlùmí láti bọ́ lọ́wọ́ orogún o àyè ní ọlọ́run méjì mẹ́ta mẹ́rin àyè pa nǹkan mí papọ̀ níbi ìjọsìn fọlọ́ ilé mùsùlùmí ilé tá a bá wá rí ọ̀tọ̀ ni tí wọ́n ń pè láàárọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ń pè lọ́sàn-án èyí tí wọ́n ń pè jímọ̀ọ̀tọ̀ tó bá di sunday ìkànnì ìwọ́n tún pè gbogbo àti wọn dalẹ̀ tọ́ọ̀sì ọ̀tọ̀ ni tí wọ́n tún ṣe ìyẹn kì í ṣe ilé mùsùlùmí kò sí lè bí orí jáde ní jàmbá lọ jàmbá mùsùlùmí ilé mùsùlùmí kọ̀ ilé mùsùlùmí á fi tawhid la ilaha illallah ẹ̀tọ́ ọlọ́run ìwọ ọlọ́run á fi mọ àwọn ọmọ wa bẹ́ẹ̀ làwọn ìyàwó wa náà á jẹ́ kó mọ iye wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ fún abdullahi bin mas'ud abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma anábì gbọ́wọ́ lé léjìká anábì ní ya gulam inni u'allimuka kalimat kò fẹ́ kọ́ ẹ láwọn gbólóhùn ẹ̀kọ́ ńlá kọ̀ọ̀kan wa idha sa'alta fas'alillah wa idha sa'alta fas'alillah wa idha sa'alta fas'alillah billah tó bá ń wá ìnà lọ́wọ́ mọ́ wà lọ́dọ̀ ẹnìkan kan àkọ́dọ̀ Allah wa idha sa'alta fas'alillah bó o bá sì ń fẹ́ tọrọ jágbára ọmọ ènìyàn gbé mọ́tò rẹ̀ lọ́dọ̀ ọmọ ènìyàn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wà náà. واعلم ولما لو أن الأمة gbogbo gbogbo ẹ̀dá bá parapọ̀ aláyẹ̀ fọwọ́kà fi ṣe nípa wọn ó ṣe ẹ lóore kan àwọn òfin ẹ lówó àwọn ó gbé ẹ̀dá àwọn sọ ẹ̀dẹ̀ ní dáadáa lọ́mọ ẹgbẹ́ lẹ́yìn fọwọ́kà fi ṣe ìlà wọn ní kàtàbà ọlọ́ọ̀lá lè ṣe ẹ lóore àfi tọ́lọ̀ ti kọ́ mọ́ ẹ pé wọ́n ó ṣe ẹ lóore tó má lọ́mọ bákan náà wọ́n má parapọ̀ àlàyàdùrú kẹfì ṣe fáwọn fara ní ẹ wọn lè fara ní ẹ o ilẹ̀ tẹ̀ ṣe yín kọ́ni kátàbà ọlọ́ àlẹ́ àfitọ́lọ̀ bá pọ̀ ọmọ kúlù ìṣẹ̀lẹ̀ sí ọ. ilé islam lẹ́sìn máa rí ọpẹ́ dúpẹ́ fọ́lọ́run lórí oore tó ṣe fún wa bó ṣe mọ bẹ́ńtì torí ẹ̀ gbogbo abálé lé màmá lé aníṣẹ́ tó pọ̀ sáàsì nílé wa tóra wa ni àwọn ọmọ wa yóò wò kọ́ ṣe òrìgbà tó bá tó pọ̀ ká tó sọ alihamdulilah bẹ́ẹ̀ ni jẹ́ kí kókó hàn lẹ́nu ọmọ ẹ̀ ah alhamdulillah ah ọlọ́run mo dúpẹ́ o alhamdulillah sálárì wa ọdún mẹ́fà eh, eh, oṣù mẹ́fà ni wọ́n jẹ wá wọ́n fún wa lóṣù kan ah alhamdulillah àbú ẹdún dúpẹ́ ní ṣèbí mẹ́fà ni wọ́n jẹ yín ẹ̀ eh, ẹ̀ẹ̀kan bá fún wa náà á dúpẹ́ náà ni ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni gbólóhùn jazakallahu khair ilé mùsùlùmí lẹ́ẹ̀tì mọ́ gbọ́ ọmọ ẹ ṣe tó bá rán ọmọ ẹ oúnjẹ lọ́wọ́ wá pé ọmọ ẹ Abdullah bàbọ̀mí wá wá bọ̀mídé ok thank you thank you bo ẹ̀kọ́ ẹ̀kọ́ gidi nù ẹ̀yẹ ìjẹ̀bọ̀ gidi kì í pé abdullah jazakallahu khair thank you jazakallahu khair ìjọsìn ni thank you kì í ṣe ìjọsìn jazakallahu khair ìbádà ni taqarrubu ni àfi súnmọ́lọ́ ni àwọn gbólóhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ yìí á káwọn ọmọ wa ilé mùsùlùmí á jẹ́ káwọn ọmọ wa kí wọ́n mọ àtàwọn àtàwọn ọmọ á mọ display ẹ̀kọ́ àmánà àlàmánà àfúnṣọ́ tó máa gbé ìtọ́sọ́nà wa ẹ̀bá ń tọ́jú rẹ̀ bọ́ ṣe gbélé wa lọ́nà láti gbélé wọn lọ́wọ́ ilé mùsùlùmí nìyẹn àní jàǹbá jẹ̀mọ́ wíwá wọn kan wọ̀nyí ló jẹ́ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mọ bá ilé mùsùlùmí káwá wò ó káwá rí pé bá a ṣe ń wí bá a ṣe ń sọ yìí ní gbogbo lérí ẹ dákun sáà nídìí ọlọ́pàá sáà nídìí ámì sáà nídìí lévì ṣàdídì gbogbo àwọn ìṣọ́ àdídì wọn àmọ́ ń gbà tí gbogbo ilé ò rí bẹ́ẹ̀ olóbi ọlọ́pàá o ló tún wá bí ámì ráwọn mi ń bẹ kóńdó ọlọ́pàá ò lè ràn wọ́n kò mọ ámì ni ó ràn wọ́n kò mọ sójà ni ó ràn wọ́n àwọn mi ń bẹ nìyí òfurufú làwọn ti máa ṣe títí wọn òun ni air àwọn mi orí omi wọ́n ti máa dáràn tó bí nìyẹn tí ò bá rí bẹ́ẹ̀ ni jẹ̀mọ́ tó ẹ pé bọ́lọ̀ ṣe gbófin kalẹ̀ la bá lò láti ń tolé wa lẹ́lọ́dọọdọ wa nìyí ọkàn ó balẹ̀ torí ẹ̀ gbogbo tó ti láǹfààní àti lọ lẹ̀ Saudi Arabia olọmọkàn ọlọmọdínà ó mọ rí àpẹẹrẹ díẹ̀ díẹ̀ nínú tá à ń sọ yìí kò sígbà tó lè rí Saudi Arabia tó bá di three a.m. three a.m. ẹ̀yìn máa ń pè lóru gànjọ́ bẹ́ẹ̀ làwọn ọmọ wọn jáde wọn mọ̀ lọ gbá bọ́ọ̀lù àpẹẹrẹ àwọn náà sì rí Nàìjíríà tó bá di ní rọ̀mọ̀dọ́nù tọ́mọ́nà rọ́ọ̀ṣù lálẹ́ ní pé rọ̀mọ̀dán wọlé báyìí ọkọ̀ ìgbọ̀dọ̀ ní ìbàlẹ̀ àbàyè ló ní pé wàá máa rìn bó ṣe wù ẹ́ lóru àmọ́ lọ́wọ́ àti àmọ́ ẹdí lágbo kan àsìkò ìrẹsì ẹ̀ kò sí èyí àmọ́ nígbà wẹ̀ bá ti kásẹ̀lẹ̀ báyìí jẹ̀ wọ́n aago mẹ́wàá báyìí àti tìlẹ̀kùnlé ẹni bá dágún mọ́kànlá ọmọdé ah, lóde ẹ̀wọ̀n pẹ́ mọ́ ẹ̀wọ̀n pẹ́ mọ́ ẹ̀wà burú kò sí tó bí wípé ìbàjẹ́ ilé kọ̀ọ̀kan ìbàjẹ́ tí lẹ́kọ̀ọ́ kan gbé jáde sáwùjọ òun ló kó ìfọ̀kànbalẹ̀ láwùjọ ló kó lọ tó bá rí bẹ́ẹ̀ ìwọ mùsùlùmí ilé rẹ ilé ìfọ̀kànbalẹ̀ ni ilé ìjọsìn ni ilé tá a ti máa ń pọ̀ fún ọlọ́wọ́n bá mọ̀ ni abẹ́ allah subhanahu wa ta'ala ìmọ̀nìyí wa kọ́rọ̀mìyí wa fadli kọ́nà ṣe lé wa nílé mùsùlùmí kó ràn wá lọ́wọ́ kó kún wa nítorí wa yóò jẹ́ lé mùsùlùmí lódodo kọ́nà kún wa lórí ẹ̀ ó sì pèsè ẹ̀fọ́ wa abẹ́ ọlọ́run níta gbọ́ yìí kọ́nà máa fi ṣe àgọ́mọ fún wa kọ́nà jẹ́ kó wúlò fún wa èyí tá a gbọ́ bẹ́ẹ̀ kọ́nà já lè mú lò dáadáa bẹ́ẹ̀ kọ́nà jẹ́ wúlò fún wa èyí tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ kọ́nà kó ṣàbójúkú rẹ̀ fún níkàlù. la ilaha illallah wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi